ọlọ́run ní gbogbo ọ̀nà ẹ ṣe kábíyèsí rẹ elédùnmarè ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba lánàá ọba lẹ́yìn ọba títí ayérayé àwọn máa sọ̀rọ̀ mátà ọba mi gbèjà kẹrù òbò níjà àjàmá jẹ̀bi ọlọ́run tí èmi Wọlá Fọláṣadé máa ń pè ní gbogbo ìgbà tó sì máa ń dá mi lóhùn ní gbogbo ìgbà ọlọ́run tí mo pè tó ń dá mi lóhùn ọba mi tí ayé àti ọ̀run kò ọwọ́ rẹ̀ kábíyèsí o ọlọ́run tó tóbi jùlọ tó lágbára jùlọ ọlọ́run tó tó fẹ̀yìntì ọlọ́run tó tó gbójúlé <laughs> original father bàbá tí ò kì í kú tí ò sì lè kú rí láéláé èèwọ̀ kábíyèsí rẹ lónìí bàbá láì ní bàbá olùgbèjọ́ mọ́ òru ọlọ́run tó máa ń gbénu ọmọdé aṣọlá tó gbénu adélùwọ̀ tó ṣẹwà tó gbọ̀rùn tó ṣògbọ̀rùn tó gbénu ọmọ ènìyàn fọ̀hún ọlọ́run tó ń gbénu mi fọ̀hún kábíyèsí o Elédùmarè mo yìn lógo mo ṣe yín lọ́ba lónìí mo dúpẹ́ o lórí ọmọ tẹ ẹ fún mi mo dúpẹ́ lórí gbogbo àwọn olólùfẹ́ mi mo dúpẹ́ lórí ayé mi mo dúpẹ́ ibi tẹ ti mú wa ibi tẹ mú wa dé àdúpẹ́ ibi tẹ mú wa lọ Father I say thank you this moment worship you ẹ ṣe ẹlẹ́dàá ẹ Lord, I worship you. Lord, I thank you. Lord, I thank you. Lord, I thank you. Lord, I thank you. Lord, I thank you. Ẹni ká gbàdúrà nípa inú lóru tòní, Ọlọ́run wá gbàkóso. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Father, come and equip me this night. Lord, empower me. and Equip your daughter you have given unto me, all my people, all my well wishes, all your people, Lord, today on my platform. And Equip us, O Lord, in the name of Jesus Christ. Load me with your presence, load me with your power. Speak through my mouth. O oh Lord, anoint my tongue, anoint the word that will be coming out of my mouth in the name of Jesus Christ. Use me mightily. Etí afẹ́ wó lóru tó ní bàbá má jò jẹ́ àwọn ọmọ àdúrà tàfẹ́ gbà má jò jẹ́ àgbà mọ́. Ọlọ́run gbà kó me. lóòdù agbára sínú mi. Agbára kò ṣe é yájú tí kò ṣe é rí fún agbára kò ṣe é bájà agbára kò ṣe é fi wọ́lẹ̀. Agbára tó máa ń dá ibi padà sórí mi tó ń dà fún padà sórí ọlọ́fà. Ọlọ́run gbé sínú mi, ó lágbé sínú ọmọ tó fún mi. Ẹ́ńjìnì àdúrà tí òkè náà kì láéláé olúwàjọ gbé sínú mi ọlọ́run tò wọ́n sínú mi agbára tó ń ṣèṣọ́run tó ń yin ọlọ́run tó ń dúpẹ́ tó ń gbàdúrà tó ń béèrè tó sì ń rígbà tó ń pàṣẹ ọ̀rọ̀ láyé tá a sì máa fìdí rẹ̀ tó sì máa fìdí rẹ̀ múlẹ̀ lọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ olúwa gbé wọ̀ mí lórúkọ jésù agbára tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ débi rè olúwa gbé wọ̀ mí ní orúkọ jésù olúwa gbé wọ̀ mí ní orúkọ jésù ọlọ́run jọ ẹ ti pè mí má kọ̀ mí ò ní orúkọ jésù nínú àwọn tí ẹ kọ̀ má jẹ́ n pẹ̀lú ní orúkọ jésù nínú àwọn tí ó dòkú má jẹ́ n pẹ̀lú ní orúkọ jésù ọmọ tí ẹ fún mi má jẹ́ ó dòkú ìpè mi má jẹ́ ó dòkú owó mi má jò dòkú ètò ìnáwó bàbá má jò dòkú ọlọ́run jọ mo ti rí ti eighteen of this year bàbá ọdún tó ń bọ̀ jẹ́ kó bá mi láyé kó bá mi láàyè má jẹ́ ń dòkú ọlọ́run jọ dámẹ́ sí má jẹ́ ń fa ìṣàn lògbọ́ èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi gbogbo àwọn ènìyàn rẹ tó ń pa ohùn mi gbọ́ tó sì máa ń wá sábẹ́ mi láti gbàdúrà tó sì jẹ́ ọmọ ọlọ́run tó fẹ́ràn èmi náà lórúkọ jésù ayérayé ẹlẹ́dàá tí a ṣẹ̀dá ẹ bá mi yọ́nú sí wọn lórúkọ jésù ẹ yọ́nú sí mi kẹ́ yọ́nú sí ìpè mi ẹ yọ́nú sí ọmọ tẹ́ fún mi ẹ yọ́nú sí òwò mi ẹ yọ́nú sí iṣẹ́ mi ẹ yẹ inú ṣe iṣẹ́ ìrànṣẹ́ tẹ́ fún mi lórúkọ jésù àwọn olólùfẹ́ tèmi tó ń wá sábẹ́ platform láti gbàdúrà àwọn èèyàn tó fẹ́ràn mi bàbá bá mi yọ́nú sí wọn ọlọ́run yọ́nú sí wọn olúwa yọ́nú sí wọn olúwa yọ́nú sí wọn ẹni ká gbàdúrà ní pa ogun ẹnu ọlọ́run gbàkóso lónìí o ẹnu mi ò ní pa mí lórúkọ jésù ẹnu mi máa gbà mí sílẹ̀ olúwa jọ gbogbo bíi tí ogun bá ti ẹnu bá ti ṣí ogun tì mí lórúkọ jésù ó lọ Lord gbogbo ẹnu tó bá ṣí ogun tì mí silence them in the name of Jesus Olúwa pa wọ́n lẹ́nu mọ́ lórúkọ Jésù àwọn alágbára tó fi ẹnu ń jà mẹ́lógún Olúwa gba agbára lọ́wọ́ wọn Olúwa gbọ̀rọ̀ lẹ́nu wọn lórúkọ Jésù ẹni tó ń fọ ẹnu jà mẹ́lógún ó tó gẹ́lẹ́ Olúwa gbọ̀rọ̀ lẹ́nu ẹ̀ lórúkọ Jésù gbogbo ẹni tó fẹnu jà mẹ́lógún Olúwa gbọ̀rọ̀ lẹ́nu wọn lórúkọ Jésù olúwa gbọ̀rọ̀ lẹ́nu wọn lórúkọ jésù ogun ọ̀tá ẹnu ọ̀tá kò ní pa mí lórúkọ jésù ẹnu tèmi kò ní pa mí ẹnu mi ò ní pa ọmọ mi ẹnu ọmọ mi ò ní pa mí lórúkọ jésù ẹnu àwọn olólùfẹ́ kò ní pa mí lórúkọ jésù mi ò ní fẹ́nu pa àwọn olólùfẹ́ mi ọlọ́run gbàkóso ẹnu ọ̀tá ò ní pa mí lórúkọ jésù ẹnu ọ̀tá ò ní pa mí lórúkọ jésù ó yá gbogbo ohun tí ọ̀tá ti sọ nípa tèmi tí kò dára ó dá padà fún yín o ẹ̀yin lẹ́ni àsọtẹ́lẹ̀ ibi èpè ní àbí ègún ohunkóhun tẹ́ ti ṣe tẹ́fẹ́nu sọ nípa tèmi tí kò dára i send it back to you in the in million four, in the name of the Father, the Son, and the Holy Spirit. No weapon fashioned against me shall prosper. No weapon fashioned against my people, no weapon fashioned against my daughter shall prosper. Any that rises against us on the judgment day shall be condemned. I command you, evil tongue, be condemned today in the name of Jesus Christ. Ẹnu ò ní condemn mi, <laughs> ẹnu ò ní pa ògo mi, ẹnu ò ní pa owó mi, ẹnu ò ní pa ìpè mi, ẹnu ò ní pa ọmọ mi. Lórúkọ Jésù, ẹnu ò ní pa ìdùnnú owó mi. Lórúkọ Jésù ògo mi, ó yá máa dìde máa tàn ìbùkún ọlọ́run ló tún àti ló sì níwájú àtìlẹ́yìn ó yẹ kó wọlé tọ̀ mí ẹnu yóò là mí ẹnu yóò gbà mí sílẹ̀ ẹnu yóò tún tèmi ṣe ẹnu ò ní pa mí ẹnu ò ní pọmọ mi ẹnu ò ní pa àwọn olólùfẹ́ mi bẹ́ẹ̀ ni yóò rí ẹnu ò ní ba platform mi jẹ́ yẹ́rì gbogbo sọ́ṣàyà àwọn àwọn tó máa ń tú ènìyàn ṣe àwọn ènìyàn tó máa ń fẹnu tú ènìyàn ṣe òun ni mo fẹ́ láti òní lọ ọ̀run yàn wọ́n fún mi o bàbá gbàkóso ayé mi lórúkọ Jésù ó lọ gbàkóso ayé ọmọ tó fún mi gbàkóso ilé mi gbàkóso owó mi ọlọ́run gbàkóso ó lọ gbàkóso olagbakoso thank you for that because of our prayer this moment holy spirit come and take control come and take over this night àdúrà ta nílò ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ tẹ́ ẹ fẹ́ ká gbọ́ olúwa bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ jẹ́ kó ní ìtumọ̀ bàbá mi àtọlọ́run tọ́jú etí wa sílẹ̀ báyìí Or can we not prepare ye for your word. Tonight, give us the prayer point. Lord, give us your word. Set us free from all evil. Set us free from calamity, from evil tongue. Set us free from curses. Set us free from all the evils in Jesus' name. Father, set us free tonight. Let there be freedom. Let there be freedom. Let there be freedom. Let there be freedom. Let there be total solution in the name of Jesus Christ. Give solution to all problem in the name of Jesus. Baba, nígbà tẹ́ bá fún àwọn ènìyàn total solution, Ma fi mí sínú Ma Má fọmọ mi sínú ìgbèkùn. Lórúkọ Jésù. Iṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ tẹ́ pò mí sí máa bá mi ṣe òrọ́mọ oníṣẹ́ fi àyè àti olú àfàyàtì mi olú àmọ́ bá mi ṣe ẹ má dá mi dá bàbá gbàkóso sọmídìí agbára sọmídìí àṣẹ sọmídìí ìmọ́lẹ̀ sọmídìí ògo ńlá sọmídìí àṣẹ sọmídìí agbára sọmídìí òkìkí sọmídìí ìmọ́lẹ̀ ọlọ́run jọ jẹ́ kí ògo ńlá tó máa ń gbé ògo tó máa ń pa ògo ògo tó jẹ́ pé ó máa ń pa òkùnkùn lẹ́kún ògo tí ògo kankan ò lè pa tí wọn ò lè fọwọ́ bò mọ́lẹ̀ lórúkọ Jésù ògo ńlá Olúwa gbé sínú mi Olúwa gbé sínú ayé mi Olúwa rọ̀ mí ní agbára bàbá dì mí ní àmùrè àwọn ìlérí ìfẹ́ tẹ́ ṣe Olúwa jọ wá sí ìmúṣẹ Èmi, I will live to fulfill destiny. I will live to fulfill destiny. I will get to my destination. Èmi ò ní kú sí bèbè àṣeyọrí. Mi ní kú sí bèbè àṣeyọrí. Mi ní kú sí ẹ̀bá ọ̀nà. Ó wọlẹ̀ lérí ó kú kò ní jẹ́ ìpín tèmi. Èmi yóò dé ilẹ̀ lérí. Àkọlẹ́bù Joshua ó dé ilẹ̀ lérí. Èmi Bọ́lá Fọláṣadé máa dé ilẹ̀ lérí ibi tí ọlọ́run ní fún mi láyé níbi rere màá débẹ̀ màá ga lórúkọ jésù financial giga material giga mara spiritual olúwa àwọ̀dù ẹ̀ fún mi lóru tòní olúwa àwọ̀dù ẹ̀ fún mi èrè máa ń bẹ lọ́dọ̀ àwọn tó bá ti gba ọlọ́run gbọ́ bíbélì sọ bẹ́ẹ̀ ó lẹ́ni tó bá ti gba kristi gbọ́ ojú òní tì í bẹ́ẹ̀ ni mo gbà ó gbọ́ kristi ẹlẹ́dàá tí a ṣẹ̀dá má jẹ́ kojú tì mí o lórí ọmọ ojú òní tì mí mi ò ní rí ìtìjú mi ò ní gba èrè ìtìjú ìtìjú ò ní tọ́ sí mi ogun ọlọ́run ẹwà ọlọ́run ó ṣìgìbo èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi gbọ́ ìwọ tó wá gbàdúrà lónìí tó jẹ́ ọmọ ọlọ́run tòótọ́ tó nífẹ̀ẹ́ mi mo gbàdúrà fún ọ̀nà kó là fún ọ èyí tó ti dí kó ṣí lórúkọ Jésù may God of opportunity give you another opportunity in the name of Jesus the one you have lost may God recover them back to you restore your glory restore your your blessing restore you back to position good position may Almighty God also accelerate you right now to get your destiny in time destination in time you know <laughs> yeri bobo so tired ògo rẹ ò ní dànù mọ́ ìwọ tó wà lábẹ́ omi tó gba Ọlọ́run gbọ́ tó sì fẹ́ràn mi mo gbàdúrà fún ọ ògo rẹ ò ní dànù mọ́ ò ní ṣìṣe mọ́ ò ní ṣẹṣẹ gbé mọ́ mo gbàdúrà fún ọ ìwọ tó gba Ọlọ́run gbọ́ láti ẹnu mi tó gba ọlọ́run gbọ́ tó sì fẹ́ràn mi mo gbàdúrà fún ọ lónìí ọ̀nà ẹ là inú rẹ dùn ọkàn tiẹ̀ balẹ̀ nígbà tí inú tiẹ̀ bá dùn tọkàn ẹ balẹ̀ ọkàn tèmi ò ní dààmú inú mi náà yóò dùn ọkàn mi yóò balẹ̀ financially materially morally, spiritually ọlọ́run yóò dùn mí nínú yóò fi ọkàn mi balẹ̀ lórí ọmọ lórí gbogbo nǹkan ní mi lórí gbogbo olólùfẹ́ mi pátápátá ojú ò ní tì mí ẹgbẹ̀rún máa ṣubú ní tòótọ́ ṣùgbọ́n ẹgbẹ̀wá náà ni wọ́n sọ Ni apá ọ̀tún àtàpọ̀ òsì kò ní súnmọ́ ilé mi àtúntọ́mọ àti ẹ̀yin olólùfẹ́ mi a ò ní forí gbé ogologun a ní forí gbé ọ̀fà ọlọ́fà ogologun ò ní di tiwa wàhálà oníwàhálà ò ní di tiwa lórúkọ jésù orílẹ̀ canada kò ní ní mi lára ẹni tó ń pinnu ire fún mi ní orílẹ̀-èdè yìí ó yá gborí ibú rẹ ibi tó pinnu ó yá kó jẹ́ ìpín tìyẹ gbogbo ẹni pinnu ibi fún mi tó fẹnu jà mí lógun ó yá ogun kó jà ọ́ lọ́tún máa bó sòtayé ká ogun kó jà ọ́ lọ́sì ogun kó jà ọ́ látòkè àtìlẹ̀ ogun kó jà ọ́ níwájú àtìlẹ́yìn gbogbo ẹni bá fogun ogun mi ti tán a ti parí ogun tèmi ó ní ẹ sọ fún Bọ́lá Fọláṣadé ọmọ Ọlọ́run pé ọjọ́ ogunjà rẹ ti tán ọgbọ ọjọ́ ogunjà tèmi tán ìyà mi ti dópin lórúkọ Jésù ìyà ọmọ tí Ọlọ́run fún mi ó ti dópin a ò ní jẹ ìyà mọ́ ìjà ti parí ìyà ti tán òṣì ti tán wàhálà ti tán gbogbo ẹ̀yin olólùfẹ́ mi bákan náà ìyà tán òṣì tán ìṣẹ́ tán àìsàn tán ikọ́ ògùn òjijì ó tán má rí bòbò sọ́ọ̀tà yàbá ìjákulẹ̀ tán disappointment ó tán lórúkọ jésù ayọ̀ ní tèmi ayọ̀ ní tọmọtọ ọlọ́run fún mi ayọ̀ ní tẹ̀yìn olólùfẹ́ mi ayọ̀ ìgbàlà ní tiwa ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ìgbàlà ní tọmọ ọlọ́run o kò mà sẹ́ni tó lè gba ayọ̀ ìgbàlà yìí lọ́wọ́ wa nebukadnasari náà wo didi ọba àtijẹranko kò mà sẹ́ni tó lè gba ayọ̀ ìgbàlà yìí lọ́wọ́ wa ẹrọdù náà wo ìdí ló fi jẹ kò mà sẹ́ni tó lè gba ayọ̀ ìgbàlà yìí lọ́wọ́ wa ayọ̀ ìgbàlà <laughs> èyí tí ọlọ́run ti fi fún wa kò ní gbà ní ọwọ́ wa ọ̀run ti pè wá ní orúkọ jésù kò ní kọ̀ wá a ò ní dẹni ìkọ̀sílẹ̀ ohun tí a ó máa ṣe látòní lọ <laughs> yóò máa bá ojú rere dé ọ̀run yóò bá wa ṣí gbogbo ibi tí wọ́n bá ṣẹ̀tì gbogbo ẹ̀sáàmù tí wọ́n bá ṣẹ̀tì a ó paṣì lórúkọ jésù a ò ní pòfò a ò ní rú òfò èmi bọ́lá mo sọ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run mi ò ní pòfò mi ò ní rú òfò mọ́ ó dèwọ̀ àmọ́ tí ọlọ́run fún mi gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tó wá gbàdúrà lábẹ́ omi ẹ ò ní pòfo ẹ ò ní ròfo mọ́ so shall it be ọlọ́run gbàkóso bá a ṣe ń lọ máa bá wa lọ agbájọ kì í ṣe ti ẹ̀mí mímọ́ àìmọ́ là ń pè yín o ẹ̀mí àìmọ́ ó yẹ jáde kúrò ní àyíká yìí torí ẹ̀mí mímọ́ ẹ̀mí tó mọ́ ò ti wọlé ó yá tí ìmọ́lẹ̀ bá dé òkùnkùn máa ń paradà ní agbára àbọ̀dé yẹ́ríkà pọ́sọ̀tàyà ó yẹ jáde kúrò lára tèmi ní àyíká lára ọmọ tí ọlọ́run fún mi lára gbogbo nǹkan tẹ́ ẹ bá lè wù kẹ́ ẹ ṣáṣí mo gbàdúrà fún yín àbọ̀dè mo ní kó jáde kúrò ní orúkọ jésù ẹ̀mí tí a kò fojú ara rí mari bòbó sóta yàbá tó máa ń rìn kiri ní àgbègbè àti àyíká tó sì jẹ́ ti òkùnkùn mari kà séètè yèkà mo gbàdúrà fún gbogbo yín mo pàṣẹ iná kò lè yín jáde ó yẹ máa jáde ní orúkọ jésù ẹ kó ẹrù yín voluntarily báyìí ó yẹ mo pàṣẹ ni ọmọ aláṣẹ ló ń sọ̀rọ̀ àyà máa pa àlejò wọ́n máa fi ìbẹ̀rẹ̀ bojo sẹ́yẹ̀rẹ̀ mi kọ́lọ́ fi wọ́n ní bíbélì sọ bẹ́ẹ̀ ni ayé àti ọ̀run yóò kọjá kékeré náà ọlọ́run kí yóò kọjá láìṣe èmi pàṣẹ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ó yá palẹ̀ ẹrù rẹ mọ́ àyàmọ́ palẹ̀ ẹrù rẹ mọ́ ẹ̀mí òkùnkùn ẹ̀mí ìdíwọ́ àti ìdènà agbára tó ń ṣàdúrà jẹ ó yá palẹ̀ ẹrù rẹ mọ́ ìbànújẹ́ ẹkún àti òṣè palẹ̀ ẹrù rẹ mọ́ lórúkọ jésù go to hell where you belong To remain there till the judgment day in jesus name in jesus wonderful powerful name i pray amen amen amen jesus ẹ káàbọ̀ sí àṣálẹ́ ti ìṣẹ́gun lórí àwọn this is just two two o'clock two o'clock yes two o'clock gẹ́gẹ́ you are welcome if you are here to pray. If you are here to pray, I promise you. In the name of Jesus, you won't go back the way you came. In the name of Jesus, you won't go back the way you came. Submit yourself to the Holy Ghost anointing is here to set you free. And Ẹ̀yin olùdánwò. Submit yourself to the Holy Ghost anointing is here to set you free. In the name of Jesus, you won't go back the way you came. In the name of Jesus. You won't go back the way you came. So Submit yourself to the Holy Ghost anointing is set to set you free. Yes, quickly, we are going to the Word of God this night. We're going to the Word of God. A ó akalano, but ká tó lọ ka ibi tí a kà lánàá, a ó ka mm, the book of Proverbs, chapter 21. a ó kà láti ẹsẹ̀ twenty three ẹsẹ̀ kẹtàlélógún orí kọkànlélógún ẹsẹ̀ kẹtàlélógún chapter 21 verse 23. three ẹnikẹ́ni tó bá pa ẹnu rẹ̀ àti ahọ́n rẹ̀ ẹnikẹ́ni tó bá pa ẹnu rẹ̀. Hmm ẹnikẹ́ni tó bá pa ẹnu àti ahọ́n rẹ̀ mọ́ ó pa ọkàn rẹ̀ mọ́ kúrò nínú ibi kúrò nínú ìyọnu ó pa ọkàn rẹ̀ mọ́ kúrò nínú ìyọnu. you see ibi tí a fẹ́ kà àmì ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí tí a sì fẹ́ gbàdúrà lé lórí òun náà ni àwọn tí ogun ẹnu ọ̀pọ̀lọpọ̀ ní ohun tí àwọn ènìyàn ń là kọjá ẹnu ó pọ̀ ó pọ̀ ó pa ó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹnu pa ó pọ̀ ju ẹni tí àwọn tí ẹnu gbà àwọn Yorùbá máa ń pa òwe kan wọ́n ní pé téèyàn bá kànsẹ̀ wọ́n máa ń fi oògùn sí tó bá gbá ìkànnà ẹsẹ̀ rẹ̀ mọ́ nǹkan tó dà pé ó ṣe àbò kan wọ́n ní wọ́n máa fògùn sí wọ́n á tì tì ẹ̀ á padà wá wọ́n ní ṣùgbọ́n tí èèyàn bá ti kẹnu To bá gba ẹsẹ̀ mọ́ ẹnu mọ́ nǹkan wọ́n ló possible kò ní rí solution ọ̀rọ̀ náà ko ye mi nígbà tó máa ń sọ ní kékeré ṣùgbọ́n true ẹnu tí a rí yìí ó máa ń pa ènìyàn ẹnu tí a rí yìí ó dẹ̀ máa ń la ènìyàn ẹnu tí a ire ẹnu tí a rí yìí ó sì máa ibi ṣùgbọ́n the part of it this night is the home níbi tí ẹnu ogun ẹnu àwọn tí wọ́n bá ti fi ogun ẹnu jà rí ní àwùjọ ọ̀pọ̀ tí wọ́n fi ogun ẹnu jà tí wọ́n bá fi ogun ẹnu jẹ ènìyàn ó lè sọ ògo rẹ̀ lè má wúlò mọ́ tí wọ́n bá fogun ẹnu jẹ ènìyàn ẹnìyẹn lè má relevant mọ́ ní àwùjọ tí wọ́n bá fi ogun ẹnu jẹ ènìyàn ẹni náà lè má ní ìfọ̀kànbalẹ̀ mọ́ tí ó fi kú tí wọ́n bá fi ogún ẹnu jẹ ẹlòmíràn ẹlòmíràn a máa mú àmúbọ́ a máa máa pè ní àmúbọ́ ogún ẹnu náà fi jà tí ó bá kù dẹ̀dẹ̀ kó dọ́dọ̀ olóore tí wọ́n bá àwọn èèyàn tó ń fẹnu jà ní ogun tí wọ́n bá ti dé ibẹ̀ wọ́n ṣe kí ni wọ́n kàn jẹ́ kí gbogbo ohun tó fẹ́ ṣe yẹn wọ́n á jẹ́ kó bàjẹ́ ó kọ́kọ́ gbàdúrà gbogbo ẹni tó ń fẹnu jà mí lógun mi ò mọ nǹkan tí ìwọ fẹ́ fún ẹni tó ń fẹnu jà ẹ́ lógun ẹni tó bá ti fẹnu jà lógun àwọn gbogbo nǹkan táwa ń sọ yìí tá a máa ń sọ tá a sọ níta yìí tá a wa wọ́n ṣe báyìí nǹkan tó ń ni ẹnu ni o majority of those things gbogbo àwọn ka gbogbo nǹkan tó ń ṣe yìí tó pọ̀ jù ni wọ́n fi ṣe bíi pé tó bá bó ṣe ṣọ́ Ma fún yín ní story story story story what upon a time time time mo fẹ́ kó lè yí ọ ní o Adura yẹn kẹ̀dẹ̀ wọ́n ní kí n sọ fún ọ pé bó bá ṣe wù ọ́ ló ṣe gbà á ẹni tó ń fẹnu jà mí lógun ìwọ ló mọ nǹkan tó fẹ́ sọ fún ni ẹni tó ń fẹnu jà mí lógun èmi fẹ́ mi o mọ tí ìwọ fẹ́ fún ẹni tó fẹnu jà ẹ́ lógun ẹ ẹni tó ń fẹnu ja èmi lógun kéèyàn tó lè máa fẹnu ja ẹ lógun á ní n tó fẹ́ fún ọ á sì ní n gbogbo n tó fẹ́ kó ṣẹlẹ̀ mi Olúwa jẹ́ ó si. sí gbogbo n tó fẹ́ mi tó fi ń fẹnu ja mi lógun Olúwa jẹ́ kí aburú náà kó dé bá ilé rẹ̀ kó dé bá ayé rẹ̀ bàbá jó fẹnu ara rẹ̀ jó forí ara rẹ̀ gbé bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó ń fẹnu jà mí ogun á ní nǹkan tó rí fi ń fẹnu jà ọ bẹ́ẹ̀ ni á ní nǹkan tó fẹ́ fún ọ kó tó máa fẹnu jà ọ́ lógun kò sí mọ́ ní bí ò bá sí ìṣe iṣẹ́ kò ń déédéé ṣe kó tó lè máa fẹnu jà ọ́ lógun kó tó lè máa bà ọ́ jẹ́ káàkiri bó yóò mọ̀ ká kàn fọmọ́lẹ̀ fún ọ kó tó lè máa bà ọ́ jẹ́ kiri <laughs> àwọn tó bá ti fẹnu jà lógun á mọ̀ èmi tí mo jókòó yìí ẹnu ni wọ́n fi jà mí lógun jù <laughs> gbogbo ẹni tó fẹnu jà mí lógun gbogbo ohun tó fẹ́ fún mi láyé olùwàjọ jẹ́ ìpín tiẹ̀ tó bá jẹ́ ire ló fẹ́ fún mi jẹ́ ki re jẹ́ tiẹ̀ wọ́n jẹ́ ibi ni olúwa bá mi dẹrù ibi lé lórí ẹrù tó ju wéètì ẹ lọ <laughs> ẹrù tó ju kárísímà ẹ ẹrù tó jorí ẹ lọ <laughs> olúwa gbélé lórí gbogbo To fẹ́ fún mi láyé tó ti fẹnu jà mí lógun gbogbo tó fẹ́ fún mi láyé tó fi fẹnu jà mí lógun olúwa gbélé lórí olúwa gbélé lórí olúwa gbélé lórí so shall it be àti <laughs> gbà dáadáa ó ti gbà o ṣùgbọ́n àwọn kan ò tí ì gbà dáadáa tó wọn ò tí ì mọ̀túmọ̀ tó bá wà lábẹ́ omi tó bá jẹ́ ọ̀tá má wà bí o ìwọ tó bá fẹnu jà mí lógun àbí tó bá ń lọ́ọ̀fù láti máa gbọ́ àdúrà tí ọlọ́run iṣẹ́ tí ọlọ́run rán mi ní àwọn nǹkan rere tó o sì fẹ́ ibi fún mi tó o bá tún gbàdúrà lábẹ́ platform tó o ronúkúwàdà tó o ronúkúwàdà tó bíbélì sọ pé bí ẹ̀ṣẹ̀ bá pọ́n bí iná bó bá rẹ̀ bí òdòdó àlárí tó o bá ti ronúkúwàdà á fọ̀ owó fún jẹ ìgbọ̀wú lọ tó o bá ti ronúkúwàdà your sin will be forgiven but tó o bá ronúkúwàdà tó bá wá bí tó jẹ́ pé o hate mi but o like o máa gbọ́ àdúrà mi kó máa gbà ó máa di ègún lórí ẹ ṣùgbọ́n tó bá ronúkúwàdà orí orí ọ̀fẹ́ gbà àánú ló ń jẹ́ bẹ́ẹ̀ ronúkúwàdà torí pé àdúrà náà fún ọlọ́run torí pé ọ̀tá ọlọ́run ọ̀tá mi ọ̀tá tèmi kẹ̀dẹ̀ ọ̀tá ọlọ́run so o lè jẹ́ ọ̀tá ọlọ́run kó o fẹ́ jẹ oúnjẹ ọlọ́run olóúnjẹ tó bá ti tọ́ sí ọmọ àkíngbé fún ajá oúnjẹ tó bá ti tọ́ sí ọmọ wọn ń gbé fájá ni ọmọ ò tí ì yóò bọ́lá tẹ́jú bọ́lá ajá ti ń bọ̀ wọ́n tán àwọn ajá tán sọ pé ká ṣọ́ra fún bọ́lá ajá ti ń bọ̀ tí ò lókun lọ́rùn oúnjẹ tó bá tọ́ sọ̀mọ́ wọn ń gbé fájá bíbélì kan tá a kà lánàá Fílípì orí kẹta ẹsẹ̀ kejì ó ní ẹ kíyèsí àwọn ajá ó ní ẹ àwọn ajá àwọn onílara àti àwọn ènìyàn búburú a máa lọ bẹ̀ bákan náà àwọn ní onílara máa fẹnu bà ènìyàn jẹ́ mo ọlọ́run lóru ni mo wò pé mo dídí nígbà tí mo tètè jẹun nítorí pé mi ìsáàsì ẹ̀tọ́ mo ní kí n sùn dáadáa ṣó ti yé nígbà tó di tó twelve ẹ̀mí mímọ́ jí mi ní pé you must not sleep lórí pé mo kàn rẹ́rìn pé you must not sleep mo ní dáàdì kí tí wọ́n must pray about ogun ẹnu ó wá fi àwọn nǹkan kan wọ̀n mí ọlọ́run Elédùmarè ń gbọ́ àwọn ẹlòmíín tó expect ṣé ó ní mo ṣe wà ní Canada yìí <laughs> àwọn kan pera wọn ní nǹkan bàbàrà tó bìlí pé wọ́n fẹ́ fi ayé àti agbára bọ́n ṣe tó àti bọ́n ṣe ní ọpọlọ tó wọ́n fi wọ̀n mí ṣùgbọ́n ọlọ́run sọ fún mi pé ó fi gbogbo wọn wọ̀n ni kí èèyàn jáde lọ kó máa fi ẹnu bà ẹ́ jẹ́ ní tó ò ṣe kán máa rà mọ́ ẹ bí mo ṣe wà ń sìn kán máa sọ pé èmi tẹ́ pé I hate evil people with passion kò sẹ́ni tó mọ́ o káwọn èèyàn máa sọ pé mo máa ń tẹ̀lé àwọn boys burúkú torí bẹ́ẹ̀ tí bá ti notice ẹnìkan tó bá kàn ti lè fún pín fún ẹnìkan ní nọ́mbà mi tó ẹnìyàn máa ń béèrè nọ́mbà silly question lọ́wọ́ mi tó ní ẹjọ́ àwọn tó wà nínú tó máa ń ra mọ́tò tí wọ́n máa ń ra credit tí wọ́n máa lọ gba mọ́tò rent car yẹn tí wọ́n máa send ẹ̀ sílé yẹn pé ǹjẹ́ mo ti ẹ̀ mọ̀ àwọn boys kankan jẹ́ṣẹ́ yẹn ṣe ń lọ Canada ah bẹ́ẹ̀ ni yẹn ṣe sọ̀rọ̀ báyìí mo wò pé kò láìkì mi kò dẹ̀ ṣe pé ó fẹ́ mọ̀ bó bá wà ń bẹ̀ gan kò ń ṣe pé ó fẹ́ mọ̀ àbò fẹ́ darapọ̀ ó dẹ̀ ti ṣe rí ó ti yé èmi ò gbọ́ rí ayéjẹ́sí mi but ó ti sọ fún mi àtẹ́ tó fún mi nọ́mbà wọn o àtàwọn fún wọn ara wọn àti líǹkì mi tó ti wá gbogbo ẹ̀ pátá báyìí lọ́lọ́run fi wọ̀n mi àwọn tó ń fẹnu jani ní ogun simply because níbi tí wọ́n ti fún mi mọ́tò níbi tí mo mi nílè láti sọ because wọ́n fẹ́ máa mọ gbogbo àṣírí mi so I'll be coming out kan báyìí ni wọ́n ṣe o wọ́n fẹ́ máa jẹ́ kí n kọ́ jókòó sínú kọ̀rọ̀ yàrá wọn níbi tí ẹ̀mí òkùnkùn ti ń jọba tí wọ́n ti wà demonized and possessed and then they want you to be just coming and tell them the story of your life even in on social media. And on such people, they believe I don't know them. They believe all those things torí ẹ̀ nígbà mi ti bá dédé tó bá dédé rí pé mo dédé block ẹ̀ dànù lórí whatsapp mi ẹ kò ṣe pé mo fi ṣègbéraga hmm. kò ṣe pé mo fi ṣègbéraga because tó o bá wúlò tó dẹ̀ jẹ́ pé downfall mi ló ń wá kí ló fẹ́ máa ṣe lórí platform kí ló fẹ́ máa ṣe lórí whatsapp mi kí ló fẹ́ máa ṣe lórí àkáǹtì mi gan kí ló fẹ́ máa ṣe pẹ̀lú mi kí ni òkùnkùn àti ìmọ́lẹ̀ jọ ní papọ̀ kò sí náà ìbáṣepọ̀ wo ló wà láàárín òkùnkùn àti ìmọ́lẹ̀ ó ní ká má rí ẹ mọ rí sì tán fi bèrè bẹ́yẹn wọn tá máa sọ pé gbàá ní ká wá kíyìn ní èmi mo kàn máa wò pé ṣé èmi lẹ máa lo chicken brain fún gbogbo yín tí ẹ rò pé ẹ jẹ́ nǹkan kan yẹn ọlọ́run tó wà nínú mi ó gbóná jù yín lọ ó gbóná fẹlí fẹlí fẹlí fẹlí fẹlí ọlọ́run tó wà nínú mi ó gbọ́n ju ayé àti ọ̀run ó tóbi ó ṣe gbàndùgbàndù ó ṣe gbàǹgbàǹgbà ayé àtọ̀run bó ṣe tó yẹn tí ò ní ìbẹ̀rẹ̀ tí ò lópin kò kún ọwọ́ Elédùmarè tó o bá mọ ogun tí ẹnu ń ṣe ẹnu ni o wọ́n ti connect rẹ̀ lórí mi bí mọ́tò yẹn ò ṣe tètè jáde náà ẹni tó fẹ́ gba mọ́tò yẹn jáde ó béèrè lọ́wọ́ mi ń jọ yẹn ẹ kí ló tẹ fi rush pé kí mọ́tò lè jáde normally tí mọ́tò bá dé port ó máa jáde ni ọjọ́ tí mo send mọ́tò sí èyí tí ò ń ṣe ti tèmi gangan ẹni yẹn lòun ò tí ì gbà mo ló yẹ kẹ́ ẹ sí ìgbà kí ló dé ọ̀sẹ̀ kan wá ti dé wọ́n máa gbà so kí ló dé kí mọ́tò wọn máa sùn síbẹ̀ fún tó bá tẹ̀tí ń pẹ́ wọ́n máa tún calculate owó so why tí mọ́tò wọn máa pẹ́ mẹ́ ẹ̀yin get me ó wá pèdè kan ó ní pé ìgbà tí ń ṣe pé ẹ di nǹkan kan sínú kọ̀ńténà ṣó ti yẹ yín because they are looking for my downfall gbọ́ personally ọlọ́run máa ń sọ ní tó bá ti ní kẹ́mi gbà ní àdúrà kò ṣe pé ní tó gbàdúrà yìí ló máa rí èsì àdúrà o torí pé ẹlòmíràn jẹ́ ìkà òun náà bàtẹni jẹ́ ni kò fẹ́ ní tó kàn pa nítú náà ni pé kẹ́ni má ní làwọn lórúkọ wọn ń jẹ́ you get what i'm saying kẹ́ni má ní ní orúkọ bàbá wọn àti tìyá wọn kẹ́ni má ní abatẹnijẹ́ òun ni orúkọ bàbá àti tìyá wọn òun náà ni afẹnubá tèèyàn jẹ́ òun gbọ́dọ̀ mi then wọ́n máa wí pé àwọn kan sì tún wà tẹ́ pé wọ́n máa kàǹtì ara wọn bí ọkùnrin àbí àwọn kan wà tẹ́ pé wọ́n kàǹtì ara wọn bí àwọn èèyàn kan tó ṣe pàtàkì lókè tán bí ni pé all this blessing belongs to àwọn eléyìí ó ní kàtígórì àwọn kan tó yẹ kó ní blessing <laughs> ẹni tó ń fẹnu jàmílógún mo yìí ń bọ̀ wá ṣàlàyé fún ọ dáadáa bóyá ò mọ̀ ọmọ tó o bí lè fẹnu jà ológun aya tó o fẹ́ lè fẹnu jà ológun ọkọ tó o fẹ́ lè fẹnu jà ológun ẹbí tó o ní lè fẹnu jà ológun ìyá tó o ní lè fẹnu jà ológun màá tún ṣàlàyé ní táwọn ẹbí ti sọ rí nípa mi tí orí ẹ̀ mo ṣe máa ń jáde síta máa sọ máa wá fi èpele ohun tí mi ò bá ṣe tó bá ìtẹ̀yàn ṣe àwọn èèyàn ṣe fún mi ni mo sọ ìtí àwọn èèyàn ṣe fún mi ni mo sọ torí bẹ́ẹ̀ máa sọ pé àdàbí tí n bá ṣerú ẹ̀ fún yàn bọ̀tí tẹ̀yàn bá ṣe fún mi yẹn má sọ kò sí nínú ẹ̀ are you getting me mo ń bọ̀ ní tí they don't want you they will be telling you such people will be telling you wọ́n máa fẹ́ sọ ara wọn di Ọlọ́run fún ẹ débi money to fẹ́ máa mọ́nítọ̀ ayé ẹ àwọn ló máa fẹ́ mọrú iṣẹ́ tó lè ṣe <laughs> ẹni tó ń fẹnu jà mí lógun Ọlọ́run la inú rẹ kó gẹẹgùn fún Ọlọ́run tó dá mi tó lanu yín ọlọ́run ẹjọ́ kẹ́ bá mi gégùn fún ẹ̀dá bẹ́ẹ̀ ègún láti ọ̀dọ̀ ọlọ́run kò sẹ́ni tó lè wẹ́ kúrò àfi àwọn fúnra wọn. bíbélì sọ pé ègbé ni fún abanijẹ́ tí a kò bàjẹ́ tó bá dẹ́kun àti banijẹ́ a ó bàjẹ́ kanlẹ̀kanlẹ̀. torí bẹ́ẹ̀ whatever I want to say whatever I'm doing I make sure pé mi ò fi ìbàjẹ́ sí o I'll tell you the truth ọ̀rọ̀ tí màá sọ lẹ́yìn ẹ̀ tí mi lè sọ lójú ẹ̀ tó bá look suspicious Ma béèrè lọ́wọ́ èèyàn you get me tó bá look suspicious Ma béèrè lọ́wọ́ ẹ̀ but some people don't want confront I mean confrontation they don't want it and you cannot investigate them. Do you know majority of people that investigate people, you, do, you cannot investigate them? olúwa gbogbo ẹni tó ń fẹnu bà mí jẹ gbogbo ẹni tó ń fẹnu yà mí lógun gbogbo ẹni tó sọ pé òun máa fẹnu ré gbogbo ògo mi sọnù ọlọ́run bá mi gé ègún fún gbogbo tó fẹ́ fún mi láyé olùwàjò jẹ́ ìpín tiẹ̀ kéèyàn tó lè lajú mójú ẹ̀ kó tó máa fẹnu bàyẹ̀ jẹ́ kiri á ní tó fẹ́ fún ẹ o. ọ̀tọ̀ ni kò sọ reality o kò jáde ṣé mo gbogbo nǹkan tẹ̀mí ń sọ ń sìn mo sọ gbangba kedere ni àwọn kan tá a sọ̀rọ̀ nípa wọn they will not come out they will not answer you but they will be going before today they will be going around ó wà suspicious ẹ máa ṣe báyìí fún ẹ máa ṣe báyìí fún ẹ máa ṣe báyìí fún ẹ máa gbọ́ ọ they even tell you that ẹni tó bá jẹ́ pé olówó gidi ba ló ṣe ń ná owó yẹn gidi àwọn when i want to talk i mention people's name but tó bá tó time yẹn máa dárúkọ náà tó bá tọ́lọ́run bá sọ pé kí n dá tí bá dẹ̀ sọ̀rọ̀ náà not that i'm afraid of them but i'm using them as a reference okay. they know the truth Sherry. <laughs> gbogbo ẹni tó ń fẹnu jà mí lógun tó lọ máa fẹnu ba ògo mi jẹ́ olúwa jẹ́ kẹnu pa ọlọ́run ba ògo ẹ̀ jẹ́ gbogbo tí mi ò ṣe láyé ẹni tó rò mọ́ mi ọlọ́run ba tiẹ̀ jẹ́ ọlọ́run pa ògo ẹ̀ sọnù ọlọ́run jẹ́ kó ògo ẹ̀ dòkú nígbà tó wà láàyè gbogbo ẹni tí mi ò ohun tí mi ò ṣe ẹni tó rò mọ́ mi. Hmm. Let me tell you something kí n tó sọ eléyìí mi ì lè gbàgbé yẹn náà ṣé orí káwọn èèyàn tó àyàn èèyàn bá fẹ́ pa ògo ẹ wọ́n máa fẹ́ wọ́n máa parọ́ mọ́ ẹ ni àṣọ àwọn àwọn tó bá dẹ̀ ń parọ́ mọ́ ẹ they will not come out and say it openly ní ọjọ́ kan mo fún lady kan lówó Tóyìn Adégbìtẹ́ that lady gbà tí mo fún lówó pé kó bá mi pín kò ń ṣe pé mo ní kó bá mi tún pín ni o lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn kan wọn lọ́mọ ayé ni wọ́n wọ́n bá pè náà báyìí ṣíṣe gágágágágá gbogbo ohun tí wọ́n sọ lady yẹn ò sọ fún mi o but to, God who made me mo mọ gbogbo ẹ̀ the Lord shows you to me àwọn kan máa sọ pé tó bá ti fi bíbélì búra o kò ní bíbélì kan fi àlùkùrán búra bíbélì àti àlùkùrán the same thing ni ọlọ́run ọlọ́run kan tá à ń sọ òun ni ọlọ́run ò pé méjì it's only that you believe. in táwọn ènìyàn sọ wọ́n bẹ̀rẹ̀ sí sọ ẹ má bọ́ tó bọ́lá yẹn ṣeré o this is what they are doing láti jàmílógún gbogbo ẹni fẹnu jàmílógún ìṣẹ̀lẹ̀ ẹkú ìṣẹ̀lẹ̀ òṣè ìṣẹ̀lẹ̀ ìdààmú wàhálà ńlá kó máa wọnú ilé wọn lọ gbogbo ẹni fẹnu jàmílógún ikú púpọ̀ náà ikú òjijì àìsàn tí ọgọ́gùn kó máa wọnú ilé wọn lọ gbogbo ẹni fẹnu jà mí lọ́gbọ́n tí mi ò ṣe tọrọ mọ́ mi in tí àwọn èèyàn ṣe fún mi tí màláìka sùn lè ṣe ni mo sọ in tí wàásù àìdè ṣe fún mi ni mo sọ in tí ọmọ mi ṣe ni mo sọ in tí màmá mi ṣe fún mi mo sọ bẹ́ẹ̀ ni tí wọ́n bá fẹ́ jáde pé wọn ò ṣe bẹ́ẹ̀ fún mi wọn ò purọ́ o táwọn náà lè sọ pé òkè o tí àwọn ò bá ṣèkà fún bọ́lá táwọn wọn bá sọ wọ́n lè má gbà ẹ yẹ mi bọ̀ tí tí mi ò bá ṣe ẹni bá rò mọ́ mi ẹni fẹnu jà mí lógun láti dẹrù ògo mi nù ọlọ́run bà tiẹ̀ jẹ́ ọlọ́run dẹrù ògo ẹ̀ sọnù ọlọ́run tú ẹ̀dá bẹ́ẹ̀ sọnù ọlọ́run sọ ẹ̀dá bẹ́ẹ̀ dá oró ọlọ́run sọ ẹ̀dá bẹ́ẹ̀ dìdàkudà ọlọ́run bá mi fi iná ju ẹ̀dá bẹ́ẹ̀ sọnù olùwàjẹ́kẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ kú láì lógo olùwàjọ́ wọlé tòṣítòṣì má rí ká sí ètè yẹyà wọ́n fẹnu jàyàn lógun secondly let me tell you kí n tó wá sórí facebook yìí ni wọ́n ti ń ṣe kíní yẹn fún mi it's been long láti ìgbà tí mo ti promote Malaika kán báyàn jẹ́ mo mọ̀ pé àwọn ọ̀tá wà bẹ́yẹn tẹ́lẹ̀ bọ̀ ní ìgbà tí mo ti wá mo sílẹ̀ lá Malaika gbogbo àwọn èèyàn ẹni tó rún iṣẹ́ yẹn wá Wàsíù ni irọ́ ọ̀dà nígbà tí mo ti promote Màláìkà ibo ló ti lọ́wọ́ tó fi promote ẹ̀ ibo ló ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa wádìí ẹ̀ àwọn tó dẹ̀ ń wádìí ẹ̀ they are all criminals. mo tún notice ngbà kan gbà tí mo ń ta mọ́tò ní jẹ́bóde jẹ́jẹ́ mi gan mi ò tiẹ̀ sọ pé mo shoot but they are spirit of God in tó bá fẹ́ ṣe let me tell you the truth in tó bá fẹ́ ṣe là the spirit of God will direct you to it. <laughs> iṣẹ́ míì tó bá fẹ́ ṣe là o lè má kọ iṣẹ́ náà o but iṣẹ́ tí Ọlọ́run kò déédéé darí rẹ sí are you getting me nígbà yẹn mo kàn notice pé wọ́n kàn máa parọ́ mọ́ mi kí ni rísì wọ́n ṣe ìlara mi àwọn ọmọ ìyá mi máa ń parọ́ mọ́ mi màmá mi gangan fúnra wọn parọ́ mọ́ mi rí kò ń ṣe rọ́ o and I will tell you màmá mi wọ́n parọ́ mọ́ mi rí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣe nǹkan mìíràn tó yẹ pé they just count it like a joke wọ́n kàn wípé ìṣe normal thing ìyá mi máa ṣe nǹkan á dẹ̀ sọ pé ọmọ òun ló ṣe all the gbogbo wọn ṣe ni wọ́n ń wà dí mi tí wọ́n gbogbo tó ń ṣe fún mi yẹn wọ́n ní wọ́n ń wà dí mi ni o wọ́n dẹ̀ ń collect wọ́n dẹ̀ ń jà mí lólè wọ́n ní wọ́n fẹ́ wò bóyá mò ń jalè ẹ máa gbọ́ o bírò àwọn tí irú Wàsíù Àyìndé ó máa lóun wádìí mi torí pé wọ́n wá sí agbo ẹ̀ òun ló máa ní kán gbé mi wá sí agbo náà ló tàn mí wá sínú ilé ẹ̀ o ṣó ti yé yín ànígbà tó dẹ̀ rí mi wọ́n rí pé mo máa ń send mọ́tò ayọ́mọ́ ni ẹ ṣé mọ́tò yìí nìkan náà ló ń send of course kò ń ṣe mọ́tò nìkan ni mo ń ṣe náà èmi wà industrials tí wọ́n máa fi mí lọ́rùn sílẹ̀ tí wọ́n fi mí lẹ̀ tí wọ́n fẹ́nu jà mí má ti go wider than this ntọ́lọ́run fi wọ̀n mi ó kọjá tí mo rí i ṣùgbọ́n tó bá pàdé àwọn kan ọlọ́run náà ò dẹ̀ ṣe mistake ó máa fẹ́ kí àwọn kan pé àwọn ní alágbára in tí àwọn promise me that's not what God promise me in tí ọlọ́run promise me tí ìwà mi bá dẹ̀ lọ sí láì tí ọlọ́run promise me kó dẹ̀ ń ṣe pé ńgbà tó bá jalè tó bá bá tèèyàn jẹ́ kó tó ti kó lè ṣe dáadáa láyé torí ẹ̀ tí wọ́n bá àwọn èèyàn bá wò pé ah few minutes in tí àwọn ẹlòmíràn bá ṣe fún ọdún mẹ́wàá tí ò ṣeé ṣe Because I prayed and I carried the grace of God, the grace of God and the power of God, and God Himself that is in me is helping me to do many things, not me. ọjọ́ tí ọmọ mi wọṣọ ní Canada bí báyìí olórí burúkú tó ń gbé lọ Nàìjíríà ń jọ sí ló bá ní owó ti lọ shop clips àmì shop clips àmì ìtẹ̀mọ́ bọ́ ṣe pè níbi tí mo ti lọ ṣiṣẹ́ báwo ló ṣe mọ̀ pé ibi tí mo gbaṣẹ́ sí wọ́n ń taṣọ ń bẹ̀ báwo ló ṣe mọ̀ pé ibi tán dẹ̀ ń ṣe ń gbà ẹ́ bra náà máa ń tà ń bẹ̀. during that time yẹn mo béèrè torí pé ń gbà yẹn àwọn bra tí mo kó wá láti America either kò mọ̀ pé tó bá wọ bra for some time you want to change and again when you are busty àwọn tó bá ti ń fọ bra ó máa change colour you understand or you want to get new one nígbà tí mo dé ibi tí wọ́n ti ń ṣe ibi tí mo kọ́kọ́ ti ṣe ń gbà yẹn kì í ṣe ibi tí mo kọ́kọ́ ti ṣe o I work in different factory are you getting me ibi tó study mi dé ibi tó monitor ayé mi dé wọn mo lọ ṣiṣẹ́ ní company kan tó ti ń ṣe cream irú cream yẹn lọmọ mi ń lò èló ni wọ́n sọ fún mi lọ́sẹ̀ ìgbà mi mo lè gba tí n bá ṣiṣẹ́ ọ̀sẹ̀ yẹn pé ni ṣáàjẹ májẹ ń and I have a lot of bills to pay I have a lot of things to do but when I have money I will cook ọmọ mi mọ̀ ọjọ́ tá a bá ní owó a máa jẹun ṣó ti yé yín but you cannot know èmi gan bí ọlọ́run bá ṣe ṣe fún mi i don't know nígbà tí mo lọ sí company ba wọ́n gbé camera ba síwájú mi ni nígbà tí mo kọ́kọ́ débẹ̀ ba the spirit of God was telling me do you know these people they just looking for your faults they are looking for my fault wọ́n lò mí ní ilé iṣẹ́ yẹn for like mo ṣiṣẹ́ bẹ̀ six weeks ìgbà tó wá rí pé mo ṣiṣẹ́ mo dẹ̀ beat níbi tí mo ti tí mo ti ń rò yẹn mo beat gbogbo àwọn tó ń ṣe ńlá yẹn àwọn tó ti ń ṣiṣẹ́ ń bẹ̀ tipẹ́ tẹ́ pé wọ́n ti staff wọ́n ti permanent I work more than them they cannot stop me because I work fast you get me but you know what wọ́n bá ti rí pé wọ́n study mi títí títí tí wọn ò rí nǹkan kan wọ́n máa ní kí n máa lọ wọ́n á dà wọ́n sílẹ̀ ṣe mọ̀ pé àwọn kan wọ́n fún wọn permanent iṣẹ́ mẹ́ẹ̀ ṣó ti ṣe bẹ́ẹ̀ tó bá ti ní kó máa lọ ẹ̀ má kàn máa lọ mi ò worry mo ti ṣiṣẹ́ níbì kan rí tí wọ́n sọ fún mi Canada but èmi sì ń sọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti ikọ̀ Elédùmarè ẹni tó sọ fún wọn kán má sọ fún kán má sọ fún mi kán ba lè sọ pé mò ń bá wọn jà káàkiri tó pé wọ́n ti sọ lórí Facebook ẹni náà máa ṣòfò ọmọ mo dáríjì òbò tó máa ṣòfò ọmọ some people dey send words to you láti provoke ẹ to be getting some people be getting your fault àwọn ni wọn ń ṣe Ọlọ́run ẹ o ìtọ́lọ́run ní fún ẹ lónìí kò ṣe ó ti mọ̀ wọ́n kó o tó dé lẹ́bù ó ti ń ṣe ó ti wà ní lẹ́bù yẹn ọlọ́run ti iṣẹ́ fi ẹ́ sírò ibi tó máa wà kó tó di wípé o mọ̀ wọ́n rí o tó bá wá dé wọ́n máa ń bìlí pé àwọn lè rí kẹ́dù ẹ wọ́n lè bìlí pé wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀wọ̀n di ọlọ́run ni wọ́n lè pé àwọn lè rí plan ẹ àwọn lè bá tiẹ̀ jẹ́ kán fi ẹ́ sí ọ̀nà tó ti ní lè yọ wọ́n ń ṣe ọlọ́run o wọ́n á fẹ́ kó kúrò nínú ìfẹ́ ọlọ́run if you don't be careful and pray this night mi ò lè sọ àwọn tí mò ń sọ ń pa wọn náà mi ò kí ṣe ìmí wà tí mo ti mọ̀ kó tó di pé mo mọ̀ olórin o àwọn míì náà wọ́n máa wà ń bì wọ́n fẹ́ máa ara wọn are you getting me wọ́n fẹ́ plan lẹ for you not to get to your destination because the moment you get out of the promise and purpose of God concerning your life then you will not make it you will labor and labor and labor. in tí mo in tí mo ṣe mo ti gba Jésù láti nineteen eighty nine eighty that's 30. how many 30 something abi should be going to 30, 89. that's be 29 years abi thirty abi eighty nine ṣá ni mo ti gbà no 30 something years I'll calculate it ṣá mo dẹ̀ lọ sínú bus lọ preach àwọn tí mo ń preach fún nígbà yẹn tí wọ́n tẹ̀ tí gba Jésù gbọ́ ìmí ti di jí ò lẹ́ni but àwọn kan wà tó jẹ́ pé nígbà tí o bá ti fi ti Ọlọ́run fún ẹ tó o bá ti fi ràn wọ́n lọ́wọ́ iná fẹ́ ṣe fún ọ ni wípé because àtọ̀ pé ó lè jẹ́ ìyá ó lè jẹ́ bàbá ó lè jẹ́ family ó lè jẹ́ ọ̀rẹ́ because you are not part of their schedule you are not one of those people they want they want to rewrite you gbogbo tó bá gbà lọ́wọ́ tó bá rí bí ọbẹ̀ wọ́n fẹ́ gbà kó gbé fún ẹlòmíì kó wá redirect ẹ sí another channel so that your life you be struggling in that area but èmi dúpẹ́ Bọ́lá Fọláṣadé mo dúpẹ́ nítorí pé Ọlọ́run kò kì í ṣe ènìyàn tí ó máa ń gbẹ̀bí fálárì tó sì máa ń gbẹ̀rẹ̀ àrífẹ́lẹ́ mi tó bá jẹ́ bí àwọn ènìyàn ṣe ro ti tèmi láyé yìí aṣọ tí mo wọ̀ mí níriwọ̀ ṣùgbọ́n ṣe ni Ọlọ́run fúnra ara wọn á tún máa direct full step mi ibi làwọn máa máa ní kó rò sí mi wọ́n lè dédé ní kó gbé mi lọ bì kan kókò máa gbé mi kí n ṣiṣẹ́ mi báyìí lẹ́nìí tó bá tún ti dé làmá tó lọ submit application mi mò ń lọ káàkiri ibi tó ti ń gbé mi káàkiri yẹn dey lọ busy arranging my full step the Lord busy in connecting me àwọn kan tó ní wọ́n ṣiṣẹ́ bí tó wà látọ̀dún tó ti wà yẹn wọ́n wà níbẹ̀ they are world stagnancy but nítorí pé ọlọ́run àwọn ń ṣe búburú ọlọ́run sì ń tọ̀nà sí rere fún mi the almighty God is turning it to goodness plan evil ni wọ́n plan fún mi ọlọ́run kàn fi ń decorate ayé mi they it that evil but God is busy decorating my life. <laughs> ogun ẹnu gbogbo ẹni fẹnu jà mí lógun gbogbo ẹni tó lò máa fẹnu dẹrù ògo mi nù olúwa di ẹrù wọlé lórí ẹrù tí òní lè sọ tí màmí bá wà nù ọlọ́run jọ má dẹrù mo fẹ́ gbà fún wọn pé kún ọlọ́run dẹrù lé wọn lórí tọmọtọmọ ẹni ìwé tó bá jẹ́ láti ilé bàbá mi àbí tí ilé ìyá mi àbí láti ilé kíní kan olúwa dẹrù wọlé ẹ̀dá bẹ́ẹ̀ lórí jẹ́ ń sọ fún yín ọmọ bàbá mi ó pè mí ní ìta gbangba lẹ́ni tí mo fún ọmọ ẹ̀ lóúnjẹ wèrè kan tí mo fún lọ́wọ́ hundred thousand just lọ fi ọ̀kadà tọ́kadà yẹn máa pa ọ̀kadà yẹn máa pa tí ò bá bẹ̀ mí ẹ bá jọmọ bàbá mi bá jọmọ ìyá mi tó bá gbowó mi tó bá fẹnu bà mí jẹ́ láti dẹ́rù ogún omi nù ní tí bá fún lọ́mọ pa yéèrí bòbò sọtayaba ẹni tí bá fún torí lóru òní ẹni pé mo rẹ́rìn wá but Ọlọ́run sọ fún mi pé ó ní ó ní jọ̀bọ́ smile ó ní what they plan for you ó ní is very terrible ó ní but smile over there ó ní because I'm with you ìpín ẹlẹ́ṣẹ̀ ó ní èèwọ̀ ni kò ní wá sí orí olódodo bí according to psalm one twenty five ó ní ìpín ẹlẹ́ṣẹ̀ kò ní wá sí orí olódodo <laughs> because ọlọ́run mọ̀ mẹ́ ọlọ́run mọ̀ mẹ́ tí n bá ní five hundred dollar lọ́wọ́ mo lè yọ two hundred dollar nínú ẹ̀ kí n fi ṣe sàrà mi ò gbọ́ kí náà ń ṣe mi náà kò ṣe pé ó wù mí normally everybody tó bá ní owó láyé ó máa ń kówó jọ ẹni tó bá lójú kòkòrò ìyẹn lè ṣe rí pé àwọn pastors míì àwọn èèyàn máa sọ́fà ní àyíká wọn ní orílẹ̀-èdè nàìjíríà ẹlòmíì nínú àwọn pásítọ̀ ó lè bọ́ ó lè bọ́ gbogbo di ó nílẹ̀ yorùbá kó fún wọn ní one one million pé i want to include just use one million to start your business ẹnìkan pásítọ̀ kan lè ṣe fún gbogbo ilẹ̀ yorùbá àtàwọn ẹlòmíràn tó jẹ́ olówó kan lè ṣe fún ilẹ̀ yorùbá because owó jẹ́ tó ní tó jẹ́ kó máa ń jẹ́ kéèyàn kó wà selfish ó ní spirit títí ẹ̀ tó jẹ́ pé ó wà arrogant Otiye, ti but when I have five hundred dollar I still want to share with people so no àwọn when your team bá ná seventy thousand bóyá eighty thousand or ninety thousand yẹn a máa wò pé definitely ẹni ìyá ti need like hundred thousand dollar no kó tó lè hundred thousand wà á like ten million what? but mo lè come common five hundred or three hundred thousand kí n dẹ̀ ná one twenty nínú ẹ̀ fún àwọn for that goodness that God has deposited in me. People count it like a fool or like a taboo in the society. If this one could be tí n bá I will affect people's life positively. Either you greet me or not. I don't bloody care. Even tí n bá fún yàn lómi ìfẹ́ kò But that one pé ká waste owó sọnù kò ṣe òtórí lórí platform. Èmi test àwọn èèyàn several times. I will tag my account. mamas of me pay me pé èmi But tí n bá sọ pé lẹ́nu kí àwọn èèyàn tag account wọn olówó mi mo mọ èèyàn tó wà lamẹ́ríkà tó fún mi lákàntì márùn-ún jọ kan tó ní kí n sanwó sí pé àwọn brothers àwọn sisters àwọn nígbà ẹ̀ owó ló fi mọ̀ lẹ́tà wọn wá gbọ́ pé wọ́n ní four four thousand mà ló pè ó fún àwọn ẹlòmíín ṣó ti yẹ ó fún àwọn ẹlòmíín fa five thousand ṣe bọ́ọ̀gà tiẹ̀ ní mí nínú coronavirus ta ló fún èmi owó tó ń fún mi ń jọ yẹn ẹnìkan ló fẹ́ polówó ọjà lọ́dọ̀ mi mo ní ẹ má fowó burúkú lọ mi ó lò ìyẹn kàn wá ní pé àdè má fowó burúkú lọ most beauty products ó ní hundred làwọn fẹ́ fún mi jọ yẹn ó tún wá ní kẹ́nìkan lára àwọn tó wà tó wà ní fracas ló ní kó send owó yẹn sí mi jọ yẹn bó ṣe send ẹ̀ sí mi mo fi hundred dollar sí hundred dollar mo ní mo fẹ́ fi sí láti fi pín fáwọn èèyàn eventually mo fi two hundred and twenty dollar sí to make it more ṣó ti yé owó tó ń fi polówó ọjà lọ́dọ̀ mi mo gbé tọrẹ mo sọ mo ní kì í ṣe hundred dollar mo fẹ́ o má fi lọ̀kulọ̀ lọ̀ mí ṣùgbọ́n mo gbàdúrà ìwọ tó o bá ṣọpọ̀ orí mi ò fi lọ̀kulọ̀ lọ̀ mí ohun tó fẹ́ láyé ẹ tí ò ní múnú ẹ̀dùn láéláé òun lọ́lọ́ máa máa fún ẹ kò ní fún ẹ ní tínú ẹ máa dùn sí àdàbí tí èmi bá sọ tó bá lóò fẹ́ nǹkan tí mo wá ṣe fún ẹ o àdàbí tó bá yẹ pé èmi ni mo kọ́kọ́ wá wọn níjà àdàbí tí èmi bá ṣe owó oore ni mo nà sí ìta tí àwọn èèyàn fi nawọ́ ìkà láti dojú ìjà kọ́ mi láti ba òwò mi àdàbí tí èmi bá ṣe owó oore ni mo nà sí ìta owó oore tí mo nà sí ìta òun náà ni bí mo ṣe wá ṣe fún wọn gbà nǹkan sọ pé ó ra ago fún wọn ó ṣe báyìí fún wọn ó ṣe gbá fún wọn ó ṣàwò fún wọn in fact ibi tí wọ́n ṣe oògùn kí tẹ́ ń ṣe oògùn o torí tó bá wà ní ọlọ́tí lọ́tí máa ń pa wọ́n mọ́ ibi tí wọ́n ṣe dé tí bá fẹ́ ṣe nǹkan fún yàn ọlọ́run má jẹ́ rírú ẹ̀ mọ́ ọlọ́run má jẹ́ ìyàwó ọlọ́run má jẹ́ lo owó credit account mi kí n máa kó fún yàn torí i will pay it later ó máa gbàdúrà ẹni tó lò máa fi ẹnu tú ògo mi ká ah mi ò fẹ́ máa wo nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni ṣùgbọ́n nígbà tí n bá ṣì ń rí i pé wọ́n nọwọ́ láti fà mí sẹ́yìn gbogbo ẹni tó lò máa fẹnu dẹrù ògo mi sọnù tó ń fẹnu tú oore mi ká ìṣòro tó ju ọjọ́ orí rẹ̀ lọ tó ju ọjọ́ orí ọmọ tó bí ọlọ́run jọ̀ọ́ tí bàbá Bùkọ́lá bá ti wà mẹ́rin wọ́n ló ti kú èmi ò mọ̀ <laughs> <laughs> olúwa dílé lórí tọmọtọmọ ẹrù tó ju ọjọ́ orí rẹ lọ ìdààmú ló ń jẹ́ bẹ́ẹ̀ ìṣòro tó máa dògo rẹ̀ nù ìṣòro tó máa báyé rẹ̀ jẹ́ tí ò ní lè bọ́ nínú rẹ̀ ọlọ́run bá mi dílé lórí tọmọtọmọ gbé ẹrù wúwo lé lórí gbé ìṣòro àti ìdààmú lé lórí má jò bọ́nú ètò ju kàrísímà àti agbára ẹ̀ lọ gbélé lórí. àwọn èèyàn fẹnu bàyànjẹ́ let me wá tell you story ibi tí mo ti ra mọ́tò yìí. When you are nice, I know that nice people always face a lot of trouble. Nice people face a lot of trouble. Inú mi kàn ti kí n ṣe mi kan mo ti ra mọ́tò but mo ti ra mọ́tò ní several places many places you know. But in particular àwọn ibi tí mo ti ní mo ra mọ́tò ní ọ̀dọ̀ àwọn ṣé Bangladesh àbí Pakistan àti Bangladesh kan Pakistan làwọn guys yẹn ẹni tó ní shop ẹni tó ní ibẹ̀ yẹn gangan kẹ́ mọ bí tí ayé le dé èmi mọ̀ pé má nice ẹni tó ní ibẹ̀ yẹn gangan mi ì morúkọ ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ ọ́ orí Google mo ti mọ̀ ọ́ you know normally they post a lot of cars on the Google you go to gijigiji you go to google just google you see some cans and when you click and you write on your facebook or whatever it will bring it for you any card that been posted i met them through google and many people also i met them when anything you want in canada you can google it bring the, this one for me close by that is not so far he brought those things and i went there people called me for Corolla, um, Toyota Corolla. Then I saw that Corolla and all the cars Toyota that I wanted. I went there. And um, the first day, see me. ò mọ̀ pé wọ́n ṣọ́ mi pé wọ́n hack account mi. Bí mo ṣe débẹ̀ báyìí, pam! Wọ́n Nàìjíríà máa kàn dé ṣé mo pé mo ṣe ti ń pè yẹn ni wọ́n ti. nàìjíríà mà yẹn tí wọ́n jẹ́ eventually ó wá jẹ́ second olórí bàbá mi that's ọba olúkàrẹ́ wúmà yẹn ti bímọ fún mà yẹn rí wọ́n ń pè ní ọlá ní Canada mi London ló ti kọ́kọ́ bó torí pé àwọn tó sorí burúkú pọ̀ ní London gan olóríire wà ń bẹ bọ̀tà àwọn olórí burúkú tó máa ń wá dáńfọ̀ làwọn ènìyàn London ni wọ́n pọ̀ sí jù mi ò wá mọ̀ nítorí pé wọ́n máa ń gbowó bàbá kò síṣẹ́ púpọ̀ ní London ó ti yé bẹ́ẹ̀ they have time for nonsense and rubbish that man ó gbé London like be eighteen years or twenty the man tí mò ń sọ yìí ó ti dàgbà wá ti máa wọ bí seventy years o Or kó ti máa wọ bí sixty something ṣá but ó ti kúrò ní tipẹ́ ó jẹ́ lẹ́ni tó bí be ni wọ́n so bẹ́ẹ̀ ni òun náà ló sọ ẹ máa gbọ́ bí mo ṣe ń dé ibi tí mo ti fẹ́ lọ gba mọ́tò yẹn tí mo fẹ́ lọ wo mọ́tò yẹn first time ní débẹ̀ rí nígbà tí mo dé wá débẹ̀ mo wá rí pé ah it's a big company that they have used cars lóríṣiríṣi tó dẹ̀ jẹ́ majority of it is Toyota I was mo dẹ̀ ṣe rí àtàwọn nǹkan tí mo lọ wò lẹ́sẹ̀kẹsẹ̀ mo kó owó sílẹ̀ láti fi búùkù fún mọ́tò yẹn ẹni tó ra tó fẹ́ ra mọ́tò yẹn kò tí fún mi lówó tó bá ti sọ pé o ti confam pé you want it i go tí bá ti lo i go and buy even tówó mi ò bá ka àwọn the moment you pay they will keep it for you má padà wá kàn sọ pé o rà mọ́ náà ni problem ṣó ti yé mo ṣe débẹ̀ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo bá ní ọkùnrin yìí bó ṣe dé mo ti rí pé bó ṣe ń sọ̀rọ̀ ó ń sọ french náà bọ̀ mo ti mọ̀ pé ọmọ nàìjíríà lélẹ̀ ní ìbá tí wọ́n ti rí wọn báyìí lókèrè máa ta kété báyìí ni mo dó sẹ́gbẹ̀ mọ́tò yẹn mọ́tò tẹ́mi náà wá wò lòun náà sọ pé òun wá wò lọ́jọ́ yẹn mo rò pé coincident ni ayé tí mi the first day I thought it was coincident maybe wọn kò náà kàn wá wo mọ́tò yẹn ṣé ti yé bí mo ṣe wá sọ̀rọ̀ bó ṣe wá ní òun fẹ́ eléyìí wá ní à ah, she bought it already this and that kìnìkan kìnìkan ó wá ní kó òun pé she is a Nigerian lady she bought it already yẹn ẹni tó ní mọ́tò ó wá sọ pé òun náà máa búùkù owó sílẹ̀ kó bá ń wá òun máa fi owó díẹ̀ sílẹ̀ òun máa wá irú mọ́tò yìí nígbà tó dẹ̀ ṣe tán torí pé mo ṣáà mo wá wọlé mo lọ sọ gbogbo owó mọ́tò yẹn nígbà tí mo sọ owó mọ́tò yẹn tán wọ́n máa yẹ wá tà sí mi mission ẹ̀ gangan nìyẹn o ìyẹn mi pé kó mount mi gbogbo ibi tí n bá ti lọ kán ń lọbẹ̀ kán máa bà mí jẹ́ kán dẹ̀ máa ṣọ́ mi nǹkan tí n bá ṣe mo wá ní lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà yẹn ṣe pé à ah, you selling for Nigeria you selling cars okay don't worry don't worry I can also help you to register with option you can get it also direct from option you can go to option this thursday tuesday this and that ìyẹn tó níbẹ̀ yẹn gangan ẹni tó níbẹ̀ yẹn gangan ó ti wá ní problem kẹ́ máa gbọ́ àwọn tó cause problem fún o kẹ́ni má níwà ẹ̀ káàkiri o àwọn ọmọ ìyá torí ẹ̀ ni wọ́n tó bá ti rate àwọn nàìjíríà wọ́n rate àwọn india àwọn pakistan àwọn kìíní bẹ́ẹ̀ yẹn ẹ̀yọ they are the same category ni wọ́n jọ force? india bangladesh àwọn yẹ́mẹ̀ gbogbo wọn yẹn ẹ̀yọ wọ́n jọ fọ́ọ̀sì pé kán báyàn jẹ́ kán ṣèkà kán ṣorí burúkú oríṣiríṣi wọn àbẹ̀ bọ́ta àwọn èèyàn gidi wà ń bẹ́ o béèyàn gidi ṣe wà nàìjíríà lára àwọn èèyàn gidi nàìjíríà lèmi jẹ́ so máa yẹn ṣe mọ̀ pé ẹni tí ó nice kó máa ní problem báyìí kí tiẹ̀ máa kọ́lọ́ máa jẹ́ kí tiwa bàjẹ́ àì máa gbọ́ tẹni ẹlẹ́ni tí wọ́n rọ́bìṣì ó ń dàrú fún o á máa gbọ́ tẹni ẹlẹ́ni first time tí máa rí nìyẹn Only you sell Kamuni yes i love uh, Seka Nigerian before and i would love to go back to my business Only ní àwọn register for kò ń ṣèmi nìkan ó lóun máa register for my. yẹn náà ó ní gbogbo nǹkan tá a bá ti fẹ́ ó help wa fún iṣẹ́ mọ̀ pé nǹkan mi ò lè má mọ̀ ẹni tó bá dẹ̀ ti mọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn we know some people tó bá jẹ́ nàìjíríà wọ́n máa make it difficult fún ẹ if you don't get some things you cannot do this you cannot do that wọ́n máa sọ fún ẹgbọ́n tó bá jẹ́ refugee pé ò lè ṣí business wọ́n ní o lè ṣí business account irọ́ ni o it's a it's a great lies. because they know that the moment you open those things it will get you access to many things also they want to prevent you they want to block your way they want to cover your face ẹ máa gbọ́ o bẹ́ẹ̀ ṣe wá dúró yẹn mo wá ṣàlàyé fún wọn lọ́mọ bo ni mí á ti mọ̀ o mo lọ́mọ Ondo state ni mí níbo ni ní Ondo state ó ní mo ní kàrẹ́ ni mí ah kábíyèsí olúkàrẹ́ òun ló gba ìyàwó òun ló bẹ̀rẹ̀ sí sọ mo ní bàbá mi màlẹ́ ń sọ yẹn tó sì ń kọ́ òun ni bàbá tó sì òun ni ìyá tó sì ni ó fẹ́ mi wàé mi ì tí ì rí kábíyèsí second wife rí kékeré yẹn ìyàwó kékeré yẹn but mo ti rí màmá àgbàlagbà yẹn ya first wife wọn you understand me he was busy talking about my daddy you understand it's a plan work yo torí ẹ gbogbo àwọn èèyàn tó bá súnmọ́ ẹ nílé torí ẹ ni mo ṣe máa ń sọ pé tí màmá mi bá tán bá mú màmá mi wọnú ogun yẹn ipe èmi ò ní sórí burúkú torí mo mọ̀ pé wọ́n mú màmá mi wọnú ẹ̀ mo mọ̀ pé wọ́n mú ọmọ mi wọbẹ̀ ìkà yìí wọ́n máa fi ń ba ayé èèyàn jẹ́ nàìjíríà ni they don't want people to talk about it o but èmi dúró lórí àpáta ìgbàgbọ́ mo fẹ̀yìntì àgbélébùú kò sí nobody can stop me not to say the truth I say the truth tó bá ronú kù àdàdọ́ làwọn tó bá ṣe kinní yẹn ọlọ́run jẹ́ aláàánú o bó tó o lè máa ṣe tó pé mo jẹ́ èèyàn àbí o sọ pé ẹnìkan kó máa tàn mí jẹ pẹ̀lú ìfẹ́ ẹni tó bá love ẹ ò ní ṣèkà fún ẹ ẹni tó bá love ẹ ní tòótọ́ kò ní ṣèkà fún ẹ ọkọ tó bá fẹ́ fẹ́ olùrànlọ́wọ́ ló máa jẹ́ fún ẹ ìyàwó tó bá fẹ́ fẹ́ náà máa try láti jẹ́ olùrànlọ́wọ́ tó bá ti dára sí bọ̀ kó ń ṣe pé kí n máa cover evil o I don't cover evil ó wá ń sọ̀rọ̀ dáàdì mi mo wá ní interest ó jà wá ń sọ nígbà tó kọ́kọ́ ń sọ yẹn mo wá bá wọn ṣe pé kí ni gbogbo òṣì yẹn bàbá mi lẹ́yìn sọ bẹ́ẹ̀ I was thinking that he's a good person mo change number pẹ̀lú ó gba number mi ó gba number mi mo gba number ẹ̀ ó number mi so máa yẹn wá sọ pé come on Tuesday or Thursday I take you to option both of you ó ti wá rí wa pàjọ́ ń ṣèdè báyìí ó rò bóyá àmọ́ra rí gbà tó ti sọ pé ìyàwó tó ti gbé à ń sọ̀rọ̀ ẹnìkan but ní ọjọ́ yẹn ó make sure pé ṣé mo kúrò bẹ̀ ṣíwájú ẹ̀ àbó kúrò bẹ̀ ṣíwájú mi èmi ò dẹ̀ mọ̀ pé ibi tí mo lọ yẹn gan ibi tí n bá ti lọ wọ́n máa ní kọ́ lọ́bẹ̀ ní láti lọ bà mí jẹ́. ó wá di Tuesday yẹn inú mi dùn I was happy that I met somebody. Actually, is a good person. The man that owns that place is a very, very good person. Introvert Shelo Soyin. Ó mú Driver license yóò wá sọ fún wọn pé tó register in Quebec. Only the Quebec because of the French is difficult. But when you go to another state and do your test and do your exam, that very day if you fail, they will repeat it for you the same day but kò bẹ́ẹ̀ clear fún ẹ another two months tó máa fi padà wá tó máa fi difficult ní state mo wà but níbi tó o bá lọ ṣe bóyá ní Toronto àbí Ottawa àbí ibì to tó o bá ṣe ní ọjọ́ yẹn tó o to fẹ̀lẹ̀ tó o fẹ̀lẹ̀ yẹn wá ní you understand for that very day for you to get it but bí báyìí wọ́n máa máa ní kó wá iṣẹ́ tó bá dẹ̀ wá yẹn kò ń ṣe owó yẹn issue the time they be wasting your time the Baba yẹn sọ gbogbo ẹ̀ fún wa pé that's where you can go and get some things easy kò ṣe pé wọ́n fi purọ́ àbí wọ́n fẹ́ ṣèké fún ẹ o but ní gbogbo state ní different different law are you getting me now this man was that very day was because he's a nice person was trying to be open to us and he had been helping a lot of Nigerians okay but man eh, is being sent to me to follow me and to be ridiculed themselves and to be waging war and to be destroying ara orúkọ ara wọn mo wá ní òkè kò sí problem mo wá lọ inú mi ti ń dùn mo tètè lọ léńjọ yẹn pé bàbá yẹn bàbá yẹn tún wá sọ pé oh sorry mi tete lo. bàbá yẹn wá ní don't worry where you stay mo dárúkọ ibi tèmi ń gbé. bọ̀bọ́ yẹn náà dárúkọ ibi tó mi ò mọ ibi tó ń gbé o òun ní ọ̀nà covid but ilé tèmi la máa kọ́kọ́ kàn kan tó lọ sílé bàbá yẹn wá ní òun máa gbé wa dé ibi tó close mọ́ ilé wa pé tóun bá dẹ̀ gbé wa dé ibi kan ìbílẹ̀ yẹn pé ṣó lè rí taizí àbí yóò máa tètè rí bọ́ọ̀sì ó wá ní yes ibi ilé tèmi kẹ̀dẹ̀rẹ́ kò jìnnà púpọ̀ sí ọ́fíìsì tiẹ̀ wọ́n dẹ̀ já wa méjèèjì sí ibi tó close sí ibi ilé tèmi yẹn ó dẹ̀ lọ sí bus stop dẹ̀ wà níbi tó ń já wa sí yẹn náà ó dúró sí bus stop láti wọ mọ́tò láti lọ sí wọ bus láti lọ sọ́dọ̀ títẹ̀ mi dẹ̀ wọ ó dẹ̀ níbo lọ́dọ̀ mi ẹ máa gbọ́ o because I never think evil mo ní sọ̀rọ̀ àzọ́lẹ̀ but ara ti ń fún mi normally on a good day I don't show people my house and there is nothing to concern me àti wọn so mi lè pàdé èèyàn báyìí kó tó máa bèrè lé mi I'm not a flirty It's not because I'm using that to flatter people. I know the heart of men are desperately wicked. Ọlọ́run bí ohun kankan tí arábìnrin kankan ó ní mo dé ènìyàn tán ó ní mo káàbámọ̀ pé mo dé ènìyàn ju ejò lọ tó bó ṣe bèrè lèmi yẹn mo ṣáà try láti jẹ́ kó wọ bọ́ọ̀sì ó ní mo ní ilé mi kankan mo ni níbẹ̀ yẹn ni ilé yẹn mẹ́ta dẹ̀ ni mo ṣáà fẹ́ omi ìfẹ́ kó mọ ibi tí mo wo ilé mi gangan kẹ̀dẹ̀ flat mi gangan gbà yẹn ìta ló wà ẹnu ọ̀nà ìta yẹn lèmi máa ń fẹ́ wọ ni máa ń fẹ́ gbà wọlé the last basement níta so àwọn flat tó wà nísàlẹ̀ yẹn basement yẹn ibẹ̀ ni flat tèmi so mo máa ń gba iwájú wọlé torí pé àṣẹ tún lọ gòkè lọ ṣe wá sọ̀kalẹ̀ so I always go through the front door so kò sí bí mo ṣe fẹ́ wọlé yẹn tí ò ní rí lé yẹn mo ṣáà ń dúró pé kó wọ bọ́ọ̀sì ó wá ní kí n máa lọ kí n máa wọrí mo ṣáà mo wá dúró mo náà wá dúró síbẹ̀ mo wá ń wò lọ́ọ̀kan mi ṣáfẹ́ wọnú ibi tí ọ̀dọ̀ mi wà twins flat ní bóyá ilé àbélé mo wá ní ó ṣáà nígbà tó ṣáà lọ ó ṣáà ń wò mí nígbà tó dẹ̀ wọ bọ́ọ̀sì tán mo ṣáà wọlé but mo ti dúró mo nílé mi lélẹ̀ ó níbo nílé mi mo lóhùn rèé but ilé mi ilé kejì nílé mi ṣó ti yẹ yìí twins house ní eh, kíní nílé yẹn bọ̀ ìkejì yẹn nílé mi bọ̀ tì kan náà mo nílé mi rèé ó ṣàwọ̀ bọ́ọ̀sì ó lọ mo ṣàrí gbóhùn ṣọ́ mi bọ́ọ̀sì àkọ́kọ́ wá kò wọlé ara ti wá ń fún mi ó dẹ̀ dọjọ́ kejì tí máyẹ́dẹ̀ ní kí n pe o kó wá gbé mi lọ sí kì í ṣèmi nìkan ò pòun náà máa pè pé kó wá pé mo wá pe máyẹn máyẹn ní i'm driving i'm driving mo kọ́ ti pé ó ti ń change bọ̀ mo rò pé bóyá mi ì tí mọ̀ ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ṣáà pé ó wá di pé ó ṣáà ní no problem mo ṣáà di sọ́pọ̀ ẹ̀ pé you promise mo ti wá ra mọ́tò méjì lọ́wọ́ ẹ̀ ṣó ti yé mẹ́yìn. ẹnì kejì yẹn àṣẹ nínú ọ́fíìsì yẹn mọ́tò àkọ́kọ́ tí mo fẹ́ rà yẹn tí mo kọ́kọ́ rí lórí sísẹ̀mù yẹn kì í ṣe bàbá yẹn ló the other guy tó. Oh, tèmi àti ẹ̀ ní problem tó wà níjọ́ tí mo ṣó pé wọ́n jí mọ́tò gbé ní ọ̀dọ̀ bọ̀bọ̀ tí mo ti ń ṣìpù mọ́tò ńjọ́ yẹn so bọ̀bọ̀ yẹn kejì yẹn ló ní ohun ohun lórúkọ bọ̀bọ̀ yẹn ọmọ ẹgbẹ́ ọmọ mi ni o but the, you know they are mi ìmọ̀ pẹ́gbẹ́ ọmọ mi ni thirty five years ni bọ̀bọ̀ yẹn thirty five years but bàbá yẹn máa ti wọ bíi going to seventy bíi sixty something bọ̀bọ̀ yẹn mo wá ṣàrí pé gbàtí mo á débẹ̀ mo á rí mọ́tò tó dáa ju mọ́tò tí mo ná lọ́wọ́ bọ̀bọ̀ ti bí yẹn tó jẹ́ òun yẹn mo rí pé bọ́ọ̀lù yẹn mọ́tò yẹn kò mọ́tò yẹn ò clean nígbà tí mo débẹ̀ mo I change my mind mo á sọ pé mo ní míwà mo dẹ̀ ti sún ẹ̀dínwó sí i ó wá ní kí n má wọrí pé ẹlòmíì máa ra ó dẹ̀ fún mi lówó mi padà bọ̀ mo ra mọ́tò lọ́wọ́ ẹ̀ gan o bàbá yẹn wá bẹ̀rẹ̀ sí misbehave sí mi gbogbo ibi tó lò mọ́ gbé mi lọ yẹn ibi driving kiri yẹn ó gbé màá yẹn lọ. are you getting me ó wá gbé màá yẹn lọ gbogbo be yẹn kò gbé mi lọ be mọ́. mo tún google mo tún ra mọ́tò bòmí mo tún travel èmi máa ń travel far mo tún lọ sí bòmí are you getting me ó láwọn ibì kan tí mo dé táwọn ò débẹ̀ àwọn mọ́tò kéékèèké Corolla yẹn làwọn máa ń wá káàkiri but èmi náà máa ń wá àwọn mọ́tò mi tó tóbi this person máa wá pè mí ibi ìpè kókó tiwa nọ́mbà mi tó lè sọ pé à ó ló máa pè ó lè sọ pé òun fẹ́ lọ ìyàwó òun àmì kan máa kàn máa wò pé eléyìí ọlọ́run dáríjì mi tó bá tà wọ́n bá fún mi lọ́fẹ̀ẹ́ kò sí ní tí mo fẹ́ fi ṣe àwọn kan wà tẹ́ pé it's better for me to kí n single kí n marry to Jesus than to marry them or to date them. Boy. I hate people that have evil spirits. I hate people tó máa bá tèèyàn jẹ́ tó máa sọ fún go and do this against somebody. Told them, man, like do a máa to my Ẹ̀wọ̀n yẹn wọ́n you want my dànù down. Go sing kan go to my fún tó máa ṣe. Wọ́n máa pa ẹ́ dànù. Tó bá fẹ́ ìyàwó tí ò bá orí ẹ̀ ò bá kú ẹyọ lọ́wọ́ wọn. Some men are useless, some women are useless. But you are lóbì ló one ń ẹ mọ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ lára ti ń fún mi pé yes wọ́n ràn ẹ mọ̀ pé màá wá gbà yẹn ẹ wọ́n ràn eléyìí o wọ́n ràn eléyìí o wọ́n ràn eléyìí i know it. ìgbà tí mo wá dé mi ò relent náà máa yẹn wá ń dúbù mi báyìí dúbù mi báyìí dúbù mi ó tún wá ní màá máa bẹ̀ pé kó fún mi wọ́n ti sọ fún pé kó má ṣe nǹkan kan pẹ̀lú mi. wọ́n máa sọ fún wọn pé ìgbà míì wọ́n tún sọ lára wọn nínú ọ́fíìsì yẹn míì wà lára wọn nínú ọ́fíìsì yẹn ìkan nínú bọ́ọ̀ yẹn jàmá ó lóun fẹ́ commit suicide wọ́n fòrò fòrò ẹ̀mẹ́ ẹ̀mẹ́ tó fòrò ẹ̀mí ẹ̀ ẹ̀mẹ́ tó yọ lẹ́nu lára àwọn tó gbà sọ ọ́fíìsì òṣìṣẹ́ yẹn èyí tí mo sọ pé wọ́n jí mọ́tò lọ́jọ́ yẹn ti ní gbọ́ tí mo lo tó jẹ́ kí yẹn tó bá sọ̀rọ̀ ẹ̀ fún mi báyìí tó bá sọ̀rọ̀ bàbá yẹn àti ọmọ yẹn fún mi báyìí meanwhile òun ò gùdù fún anything boy yẹn ó win mo sọ pẹ̀lẹ́nu mi we go for nothing gbogbo owó tó ọjà tó bá rà lọ́wọ́ ẹ̀ báyìí ó máa sọ fún yàn iye tó rà á wọn ó gba customer àwọn obìnrin tó ń ra mọ́tò la gbogbo wọn ló máa bá connect wọ́n bá wọn connect direct gbogbo bẹ̀rẹ̀ number. wọn connect direct tẹ́mi bá post mọ́tò mi wá lọ rà lọ́dọ̀ wọn direct torí ẹ̀ ń gbà mí wọ́n bá send mọ́tò hundred mi ò ń polówó mọ́tò wọn ẹ bá ń pè mí ò post mọ́tò wọn there we go ṣó ti yẹ wọn á pe àwọn lára àwọn boys kẹ́lẹ̀ mọ́ àwọn tó ń fẹnu bàyàn jẹ́ ni mo kò ń sọ wọ́n máa tẹ̀lé bí tí mi ò ṣe àwọn tó ń bá wọn ṣòwò yẹn ló ń bàyàn jẹ́ àwọn lè nìka o àwọn boys tí wọ́n lọ káàkiri àwọn gọ́gọ́ nìka o they will be telling them ah Auto Bola yẹn àwọn dì pẹ̀lú ẹ̀gàn wọ́n lè kú òun lè ní ó lè ó ń jalè ni wọ́n ṣe ṣe báyìí fún àwọn tó jà ló lè lọ́ máa bàyẹ̀ jẹ́ kuriponu mo fẹ́ gbàdúrà kan kí n tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí gbogbo ẹni tó ń fẹnu da tó fẹ́ fẹnu da ògo mi gbogbo ẹni tó sọ pé tó ń bá wà láyé òun jẹ́ kí rògòdò wọn máa fẹnu bà mí jẹ́ ni bóyá ó wà lókèrè ṣó wá ríbi tó burú sí sórí fóònù yìí tán bá ti gbé báyìí àbí ìwọ tó wá lo fóònù ńláńlá wọn bá ti àkẹ́ bá gbogbo ibi tó bá lọ bí wọ́n ṣe ṣe fún mi nìyẹn wọ́n máa fẹnu bà mí jẹ́ gbogbo ẹni fẹnu bà mí jẹ́ kiri ọlọ́run bá mi bá mi pa gbogbo ọmọ ẹ̀ sọnù tí bàbá Bùkọ́lá bá wà bẹ́ẹ̀ dáadé Bùkọ́lá sí kó pa àwọn tó bá kú ẹnikẹ́ni ìyẹn mi pé iṣẹ́ mọ̀ <laughs> tí màmá mi bá wà bẹ́ẹ̀ dá èmi sí tó bá lọ́wọ́ ní jáwọ́ pẹ́ gbogbo ọmọ ẹ̀ sọnù hmm ara ògo tó wáyé torí ẹni tó bá ń fẹnu da ògo ẹ sọnù kò fẹ́ kó o ṣe dáadáa láì kò fẹ́ kó o bímọ jèrè kò fẹ́ kó o jèrè ọmọ kò fẹ́ kó o jèrè ohunkóhun they are very very dangerous people ogun yẹn wọ́n fi ń jà àwọn èèyàn nàìjíríà o ogun yẹn wọ́n fi ń jà àwọn èèyàn àwọn demonic people ló máa fi ogun jà ogun ẹnu tó bá ti lé ẹ títí títí tí wọ́n sa ogun tí pé ọwọ́ òka ẹjẹ́ afẹnubá yí ẹ̀jẹ̀ gbogbo ẹni bá lóun máa fẹnu ba yé mi jẹ́ ọlọ́jẹ́ ká yí ẹ̀rún sínú ìṣẹ́ ọlọ́run ba yí ẹ̀dá bẹ́ẹ̀ jẹ́ olúwa ba yí ọmọ ẹ̀ jẹ́ gbogbo ẹni bá lóun máa fẹnu ba tèmi jẹ́ n tí n bá ṣe tẹ bá sọ mọ́ mi kò ṣe nǹkan kan tó bá sọ pé àwọn tó bọ́lá yẹn nígbà tó bẹ̀rẹ̀ sí ń bú mi náà yarí tiwọn bẹ́ẹ̀ ṣe wà yẹn ìgbà tí mo kọ́kọ́ dé tí gbogbo wọn ń wò mí bíi ni ọ̀dẹ̀ kan tí ò mọ kankan jẹ́ ṣẹ́tà àwọn oníkan ṣẹ́tọ̀ pẹ̀lú gbogbo wọn dàgbò mi mo kàn ń wò wọ́n pé ẹ̀yin ẹni tó rán gan àwọn tó rán yín gan wọn ò lẹ́mìí ọlọ́run wọn ò lágbára tọ́lọ́run mo kọ́kọ́ ń sọ fún oúnjẹ pé ìsàgẹ̀ yín ẹyin pípì ó dà pé ti dàrú ó dà pé ẹ wò pé ẹ lè rí ẹ ti rọ́mọ ọdún mẹ́kan nǹkan mo kọ́kọ́ sọ go and check lace tí mo wọ̀ ọjọ́ yẹn <laughs> that cut pink lace that very good sunday wọ́n bẹ̀rẹ̀ sí ń pè mọ́ rògbò yóò máa dùn mí oríṣiríṣi mo jáde mo rẹ́ni wọ́n ní kí ló tún pa ẹ́ lẹ́rìn kí ló fọ́ mo rẹ́rìn kàkàkàkà pé èlé ẹ̀yin bóyá lẹ mọ̀ pé mo ní thick skin bóyá lẹ mọ̀ pé ọlọ́run ti tá ó ti fi fún mi ní agbára wàá wo àwọn nǹkan kan ohun tó ń fẹ́ ṣe láti fi mú ẹ wálé òun ló máa pọ̀ tá mi ìtọ́ta fẹ́ fi pa òun ló máa pọ̀ tá mi me I will be alive ẹjọ́ dẹ̀ ló ń wò fẹ́ rí mi níbi gíga the almighty God will reduce you àwa gbẹ̀mí gògòkè ká àwa gbẹ̀mí ga jù lọ. ibi tó ti lóò fẹ́ rí mi ọlọ́run á wá mú ìwọ kúrò ní ipò gíga á wá mú èmi síbẹ̀ níbi ìrọ̀rùn tó lóò ti fẹ́ rí mi ọlọ́run mú ẹ kúrò níbi ìrọ̀rùn á sọ ẹ́ sínú calamity àti ìṣòro ńlá á wá gbé mi sínú ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ agbára máa pààrọ̀ ara wọn. máa yẹn up to today ó ṣe gbogbo kìnìyẹn bọ̀bọ́ yẹn wá gbé àwọn èèyàn lọ sọ́dẹ̀ àwọn tí bọ̀bọ̀ máa yẹn ti ṣe oore fún máa yẹn gan tó ti wá fi ń ṣe ó tún fi ń ṣiṣẹ́ ṣe ni tó máa gbé wọn lọ sí Ontario ó máa gbé wọn lọ sí kíní kan tó máa lọ ṣe ìyẹn máa ti bí yẹn luckily for me ọjọ́ tí mo wá báyàwó kábíyèsí ó ní kí n má má dá lóhùn ó ní tí n bá ti rí ó ní kí n máa sá fún un ìyàwó kábíyèsí fúnra wọn tó sọ pé ó bí first born tó ló bímọ fóun yẹn ó ní kí n má ó ní on serious element ó ní ó ní ìkà tó jẹ́ wípé exactly mo lẹ́ẹ̀ parọ́ ìyẹn matt wọn ránjẹ yẹn kó tó ran London ló gbé ṣe rí pé ó wà connected with London I don't know how connected it is mi ò wá mọ̀ ṣé tí bá ti sọ̀rọ̀ London tó ti yẹ yín mẹ́yẹn pẹ̀lú àwọn tó ń gbógun tì mí bíi Wàsíù Àyìndé nǹkan kan mẹ́yẹn àti àwọn gbogbo wọn yẹn they are connected it's very easy to use people much in London than other places because níbí báyìí <laughs> tí ìbá jẹ́ pé bíbá jẹ́ Canada ni oríṣiríṣi attack ni wọ́n máa ti fún mi physically because they cannot do that physically against me that is why they do all these things gbogbo ibi tí mo ti ra mọ́tò tí wọ́n ti love me, tán ti mọ́ ẹ mo ṣiṣẹ́ níbi kan bí tí mo ti ń fọ mọ́tò yẹn tí mo ṣó máa yẹn wọ́n wo ibẹ̀ gbogbo ìwọ tí wọ́n bẹ̀ níṣẹ́ pé kó lọ bà mí jẹ́ tó dẹ̀ lọ gba fóònù ọ̀bà mi kan àbí tó tẹ̀lé mi káàkiri láṣẹ òkú ẹ̀ ní wọ́n máa gbé ránṣẹ́ sàbí kí Canada jẹun ó máa jẹ́ ní kékeré ó ní escape bed majority of those boys they send àtobìnrin àtọkùnrin one. i see some of them and i know them ẹ Nidaba, dàgbà Toba o Me wọn bá bẹ̀ mí láti ṣe bẹ́ẹ̀ fún yàn tí mo bá ṣe rí ṣùgbọ́n tẹ́sẹ̀ pé ẹ pọ̀ ọwọ́ òkì kádùn kọ́ máa yọ gbogbo ẹni fẹnu jàmí lógún ọ̀run máa já ìṣòro ńlá sórí ayé ẹ sórí ayé ọmọ ẹ àti wọn tó bẹ̀ níṣẹ́ àtẹ tó bẹ̀ níṣẹ́ ibi gbogbo yín pátá ọ̀run máa já ìṣòro àti ìdààmú sórí ayé yín because let me tell you when I have my driver license on time the life in Canada will be easy I'll get work anywhere I want you understand me they want to make things difficult for me baby. I ma ṣàrò lé Mama say pé okay dá kan lọ báyìí because they believe that they are not going to make me stand here ìwọ tó bá wò mí to bá ní ìlú ọkàn mi ò ní balẹ̀ ní Canada tó o bá lò ó ní jẹ́ kí n dúró irọ́ ló pa bìkọ́ tolúwa nílẹ̀ àti ẹ̀kú rẹ̀ and I pray before coming to Canada ìwọ ibi tó o bá wà tó ń wò mí tó ń lérí mi sínú ibẹ̀ ò ní tù ẹ́ lára tó o bá tún kú ọ̀run máa tún ọ̀run àpáàdì náà máa sọ ẹ́ sí. kódà tó o bá ronúkúwàdà mo gbàdúrà fáwọn ọkàn tó jẹ́ pé kó ronúkúwàdà mọ́ bìkọ́ tó bá ronúkúwàdà ẹni tó bá máa padà tú ogun jà mẹ́ ẹni tó máa tún padà fi ogun jà ayé mẹ́ olúwa má jọ ronúkúwàdà ní àkókò ìdẹ́bi pé yóò tún wá máa sọ pé ó ti ronúkúwàdà ó fẹ́ súnmọ́ mi gbogbo ẹnikẹ́ni tó bá fi ronúkúwàdà tàn mí jẹ gbogbo ẹnikẹ́ni tó bá náà máa fi ronúkúwàdà máa pa bí ipa àti ronúkúwàdà pé òun máa súnmọ́ mi òun máa padà bite mi tó bá lòun ajá ni wọ́n ní akíyèsára onípa ajá ó yá ẹ̀yàn ọlọ́run tó dá ayé àti ọ̀run bá mi fi orí ajá náà gbá pata, ọlọ́run ba mi fi orí ajá náà sọ̀rọ̀ bá mi fi ẹnu ajá náà bá mi fi gbá pata, olúwa ka ẹ̀yìn ajá náà olúwa fẹnu ajá náà yá wọ́n wá lo wọn ò mọ ibẹ̀ yẹn gan tẹ́lẹ̀ o wọ́n lè má mọ̀ be wọ́n kàn áàkì àkáǹtì mi yẹn ibi tí n bá ti wá lọ yẹn wọ́n sọ̀rọ̀ àwọn di eléyìí nìyí o I can cut about ten of them like that iṣẹ́ tí àwọn wá ṣe nìyẹn and those boys wọ́n ń ṣiṣẹ́ o wọ́n á sanwó fún wọn wọ́n á lọ máa ń jáde káàkiri junction ìgbà tí mo lọ gbaṣẹ́ tó máa sọ pé ńgbà kan tó ti ní kí n lọ gbaṣẹ́ mi kan mo lọ pàṣẹ tí bá ti kúrò níbi iṣẹ́ ìbá a wá dúró sí bus stop dè mí tí ba, ti ń bọ̀ báyìí mo máa ń wò báyìí fẹ́ fẹ́ fẹ́ fẹ́ i'm very very vigilant Ma wò báyìí bí mo ṣe ń bọ̀ ọjọ́ kan báyìí wọ́n lè ní kó yà mí bí mo ṣe ń wọ mọ́tò wọ́n máa fẹ́ rí ẹ pé kó máa jìyà gbogbo ẹni tó wò mí tó lóun fẹ́ rí mi pé kí n máa mo gbàdúrà fún ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run mi fi ìyà tó nípọn jẹ ẹ̀dá bẹ́ẹ̀ ìyà tí ò ní solution gbogbo ẹni tó wò mí tó lóun fẹ́ kí n máa jìyà gbogbo ẹni tó wọ adébùkọ́lá tó lóun fẹ́ kó máa jìyà ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run bá mi dágbádá ìyà fún wọ́n bàtà ìyà sí lẹ́sẹ̀ olú adébìlà ìyà sí lórí wá gbé sókò sórí àga ìyà má rí bọ́ọ̀bù sọ tàyàrà ẹni bá ń wo àwòrán mi tó ń sọ̀rọ̀ pé ìyà lòun fẹ́ kó jẹ mí ọlọ́run dágbádá ìyà fún ẹ̀dá bẹ́ẹ̀ olú awọ́sọ ìyà fún ẹ̀dá bẹ́ẹ̀ wọ bàtà ìyà fún ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ jésù dé ẹ̀dá bẹ́ẹ̀ ní fìlà ìyà tó bá ti ṣe dáadáa tẹ́lẹ̀ bàbá da nǹkan tó da nínú ayé rẹ̀ rú bàjẹ́ padà da rẹ̀ jẹ́ kó o sì sọ di àìdá fún máríkà sí ẹ̀ta yàrá ẹni fẹnu jàmílógún people are mean and wicked. people are mean and wicked. ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́rẹ́ tó ní ọ́fíìsì yẹn máa yẹn brand new cars ló ń tà <laughs> wàá gbàdúrà ìpẹ́ ni tó máa pàdé tó máa fẹnu bà tiẹ̀ jẹ́ tó bá ti pàdé ẹ̀ ọlọ́run níjó pàdé ẹ̀ o ìwọ tó bá jọmọ ọlọ́run tó wà lábẹ́ omi ìwọ tó o bá dẹ̀ jẹ́ ọmọ ọlọ́run tó o bá ti wá pàdé wọn ṣọ́ra bá tẹni jẹ́ kò kì í dẹ́kun ò toró òun náà máa ń ka ọ̀rọ̀ ọlọ́run gbogbo ọ̀nà ègbé ní fabanijẹ́ tí ò dẹ́kun àmì ọjọ́ tó bá ti dẹ́kun lọ́wọ́ bàjẹ́ wọn ò ní fẹ́ dẹ́kun torí pé bíbélì sọ pé ọjọ́ tó bá ti dẹ́kun láwọ̀ bá tiwọn jẹ́ wọn ò ń fẹ́ dẹ́kun olúwa fi kú sí wọn lọ́wọ́ iṣẹ́ abatẹnijẹ́ tó wà lórí ọ̀rọ̀ mi gbogbo ẹni tó rò mí kiri fún ibi ikú ni kò fi sí lọ́wọ́ iṣẹ́ ikú gbígbóná ikú òjijì <laughs> ikú tí wọn kì í ṣàìsàn pẹ́ kó tó di gbógbẹ̀mí wọn ó ní kó fi ṣe ẹ̀dá bẹ́ẹ̀ lọ́wọ́ ṣẹ́ wọn ń fẹ́ jáwọ́ ìwọ ọmọ ọlọ́run tó bá wà lábẹ́ òun mi ìṣe bonus èmi personally àwọn kan tó yẹ kí n gbà ṣùgbọ́n ọlọ́run máa ní tí ìwọ bá ti ń gbà àwọn nǹkan náà wà tí wọ́n wà tí wọ́n nídìí ẹ̀ ò ń gbọ́rọ̀ mi ṣe wá rí mà ẹ mọ́tò tuntun ló ń ta ó wá pàdé àgbákò ah! àwọn èèyàn mà wicked láyé yìí o majority àwọn tó bá dẹ̀ ti wicked tó bá good lo máa ń wicked people lọ́nà good people always meet wrong mi o mọ bó ṣe ṣẹlẹ̀ but. Uh, mo believe pé ó dà ìpọ́ ọlọ́run máa ń ní fi ṣe ń gbà mìíràn to train some people and to be vigilant eventually tí ọlọ́run bá ṣoore fún ẹ tán kó má bàa kúkú àìtọ́jọ́ kó bá lè mọ ọ̀tá But let me tell you the truth. Àwọn tó nice máa ń face calamity a lot of trouble. Bíbélì sọ Psalm thirty four kọ́ ẹsẹ̀ ìkejì one to the last verse second to the last verse ó many are the affliction of the righteous ó ní ìpọ́njú olódodo pọ̀ mo máa ń bèèrè àmì why not ìpọ́njú àwọn ìkà why not ìpọ́njú witches and wizards But tó sọ nípa wọn náà ni ó ní sáwọn ìkà bá ṣubú lẹ́ẹ̀kan ni wọn ò ní dìde mọ́ torí ẹ̀ they always afraid of falling kò sí ní owó tí wọ́n lè ná àtàgbára tí wọ́n lè sá pé kí wọ́n má bàa fall kò sí wọ́n máa ń fẹ́ they afraid ní tó ń bẹ̀rù jù láyé ní tí wọ́n fi ń ṣèyàn yẹn tó bá rẹ̀ ní tó ń pààyàn ẹni tó bẹ̀rù jù ní tó ń ṣe fún yàn ẹni tó bá ń kó oògùn jẹ fáwọn èèyàn pé ìwọ ṣáà máa jẹ kó máa ya dìde kó máa kú kò ní fẹ́ kó o sóúnjẹ fún ọ tó bá so oúnjẹ fún ó máa ní kó jẹ àbí kó sọ pé òun ti yó ẹni tó bá ti ń fìdà bẹ́yàn lórí báyìí pa pa pa tó bá gbé tó bá réyàn tó kàn gbé àkọ lásán tí ò sí dànù ẹ ó má máa họ ni everybody máa jọ criminal lójú ẹ because it's a criminal. in fact tó bá jẹ́ pé kì í ṣe pé bóyá mo fi inú wénú tí mo believe pé bí mo ṣe rí làwọn èèyàn ṣe rí àwọn èèyàn bá má ṣe to this extent. mo dẹ̀ gbìyànjú náà ṣùgbọ́n owó tó bá máa ṣe ilẹ̀ kò ní ṣe aláìṣẹlẹ̀ but fún àwọn ẹlòmíràn kí wọ́n bá lè ṣẹlẹ́yà àti kí wọ́n bá lè ṣiṣẹ́ sí this man tó ń ta mọ́tò tuntun yìí ó nice gan ẹ̀wọ̀n ni mo sọ fún yín pé ó lóun fẹ́ introduce àwọn èèyàn sí mi gbogbo bí tí máa lọ tó máa ti easy fún mi fúnra ara ẹ̀ ló gbé ẹni ní ọjọ́ yẹn ìgbà tí òun wá gbé kọ́ mi ní ọjọ́ yẹn mọ́ ó fúnra ara ẹ̀ ló wá gbé ẹni yẹn lọ òun ló gbé lọ àwọn ti bí yẹn ṣe wá rí màá yẹn nísìnyí ó sì ń dùn fún kò mọ̀ pé gbogbo àwọn tó ń kó mọ́ra ẹ̀ pé àwọn ló máa bà bọ̀ kọ́ńpìnì ẹ̀ pé òun ló máa bà jẹ́ létà wọ́n ti fẹ́ẹ́ jẹ́ lówó pa bẹ́yẹn ẹ máa gbọ́ ọ nígbà tó ń ta mọ́tò tuntun yẹn ó máa ń help àwọn èèyàn tó bá ṣẹ̀ṣẹ̀ dé ìlú ìmí tí àkáǹtì ò bá gbé bóyá kó wá ra mọ́tò ṣe ti understand wọ́n lè máa award ẹ̀fẹ́ lómi then he give them he help them to do it pé kí wọ́n máa sanwó majority of them máa gbọ́ o òun ọmọ ẹ̀ ló wá sọ fún mi nígbà tí wọ́n ti sọ̀rọ̀ fẹ́ mi wọ́n ti sọ̀rọ̀ mi fún ó ti sú wọn pọ̀tẹ̀ mi nìkan tẹ́ pé mo lọ́ra láti bínú mo máa mọ̀ pé o ti ń ṣe o ti ń ṣe wọ́nranwọ̀nran màá máa wù ẹ́ níran I give people long rope bí n ṣe wà yìí o kí n tó sọ̀rọ̀ jáde long rope because mo mọ̀ pé ó ń wá wàhálà ni wàhálà yẹn náà ló máa padà já sí fún kì í ṣe mi ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ti sọ̀rọ̀ sọ̀rọ̀ mi ò wà relent tí n bá mo fẹ́ rà ń bẹ̀ màá mo bèrè lọ bàbá kò no problem tí bá ti wá lọ bẹ̀ tí mo lọ ra mọ́tò máa yà wá sọ fún mi ẹ ìkejì yẹn tó jẹ́ omo tí mo ní ọ̀rẹ́ ọmọ ẹ̀ ní o èkejì yẹn ọ̀rẹ́ ọmọ ẹ̀ ní ọ̀rẹ́ ọmọ ẹ̀ yẹn á máa sọ mi tí mo bá ti sí ní ọ́fíìsì yẹn bá tẹ̀wà lọ́fíìsì ó lè ní close the door ó wá ṣe mọ̀ ọ̀gbà tó ibi bó ṣe ń ṣe excuse me n tó ń ṣe nìyẹn o ó máa ń ẹ̀bà àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ délùú bí pé kó gbé wọn ṣe pẹ́pẹ́ tó ta mọ́tò tuntun sí ó ti mọ bí tó máa stage tó máa lọ tó máa tètè rí driver license gbà tó bá ti ní driver license wọ́n máa approve o tó dẹ̀ ti ń ṣiṣẹ́ wọ́n máa approve mọ́tò tuntun fún ẹ ṣó ti yé that's why he was helping them and he want to help me as well help tó fẹ́ help me ẹ ni pé he will tell me the state máa lọ you understand me then will, it will be easier for me I will do it one day and I will get it. And whatever you want to buy, you will have comfort when you have car in Canada. When you are not mobile, you will suffer.